adúgbò ọlọ́run ọba ọba tí ò dáwọ́ orí ẹ̀ lórí wa ó tún fi àánú ẹ̀kọ́ àjọ síbí lẹ́yìn kọ́lọ́ máṣá ìṣe ìjókòó wa ní ìrìbáàdà ó fún wa ní àgbọ́yé ẹ̀sìn ẹ̀ kó sì rọ ẹ̀mí wa láti lò ó. a sì ń sọ̀rọ̀ tẹ̀wọ̀ṣì tí a bẹ́ẹ̀ ní nǹkan bíi kálkọ̀ mẹ́ta sẹ́yìn a máa tẹ̀síwájú láti kí a ti fi ní sunday tó lọ. báyìí <clears throat> àwa tí a ní tì lọ́wọ́ sharhul akéda ti pàtàwìyà tí kì í bá ṣe irú ilé ìtọ́ àlọ́wọ́ mi gangan ló wà lọ́wọ́ wa àwọn àlàyé inú ẹ̀ yàtọ̀ ó tẹ̀ pé the main consent yẹ bákan náà ni ó dàbí tọ́sí quran ni quran yàtọ̀ sí quran ọ̀tá àwọn apáàtì wọn ti tọ́sí rẹ̀ pọ̀ ibnu kathir ibnu abbas sọ́wí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so ẹni tó bá nírú eléyìí lọ́wọ́ kankan ló máa lè fi kíra yìí fọ́lọ́ mi ẹni tí ò bá ní lọ́wọ́. ó ṣeé ṣe káwọn àlàyé yẹn fẹ́ wọ́n jọra o ṣùgbọ́n wọn arrangement wọn yàtọ̀ so lè má lè follow me exactly. um, I understand there are one or two persons who don't understand Yoruba. What I'm saying in summary is, if you have this book, several Aqidah al-Tahawiyya, um, you may not be able to follow me if you don't have exactly the explanation of uh, the book. because the main content is the same, but the explanations under them are, are different. Yes, um, ohun tí agbẹ́wò gbẹ̀yìn <coughs> òun náà ni àlàyé lórí wípé bàbá ń sọ̀rọ̀ mímọ́ ọlọ́run ọba lọ́kàn ó dá sí ọ̀nà mẹ́ta mímọ́ ọlọ́run lọ́kàn nínú jíjẹ́ adẹ́dàá tí ò pé méjì mímọ lọ́run lọ́kàn nínú jíjẹ́ ẹni tí ròyìn ọjọ́ tẹnikẹ́ni tí tẹnikẹ́ni ò sì jọ sí ẹ̀. ìpín kẹta mímọ lọ́run lọ́kàn nípa pé òun nìkan ló tọ́ka jọ̀sùn. lábẹ́ ilé yìí àwọn àfa wa ní ìdákéjì mímọ lọ́run kan tá à ń pè ní tòhí ìdákéjì ẹ̀ òun là ń pè ní shirk wọ́n wá ní títọ̀ ṣe ìṣesí mẹ́ta yìí bẹ́ẹ̀ náà la lè pín ohun tá à ń pè ní ṣírk náà a lè pín òun náà sí ìpín mẹ́tẹ̀ẹ̀ta yìí. àkọ́kọ́ wọ́n ní àṣírkú fi gbogbo bí ìyà nígbà tá a fẹ́ sọ̀rọ̀ mi wọn lọ́n lọ́kàn a ní ìpín kìíní tọ̀wọ̀ ṣe é dòrògbò bí ìyà gbígbà yìí pé ọ̀kùnrin ọlọ́run wọ́n ní ìdàkejì ẹ̀ òun náà ni ṣírkù rùbòbíyà eléyìí ni pé kéèyàn ó máa rò wípé ẹnìkan tó ń bẹ fẹ́ yàtọ̀ sí ọlọ́run ọba tí wọ́n jọ dá ilé ayé àbí tí wọ́n jọ dá nǹkan kan nínú nǹkan tí ń bẹ ńlẹ̀ ayé. ẹ jẹ́ ń fún wa ní àpèjúwe. tẹ́ ẹ bá bi àwọn kan tí wọ́n ń pè ní zoroastrians àwọn almajus àwọn tí máa bọ iná léèrè àwọn ní dáadáa nu ayé nìkan lọ́lọ́wọ́n ọba dá wọ́n ní gbogbo tí wọ́n bá ti ń jáburú bí ikú bí àrùn káṣáárẹ̀ ká má ní láárí wọ́n lọ́lọ́wọ́n ò dá fẹ́nikẹ́ni wọ́n ló ṣù láyẹn tó túmọ̀ sí pé bọ́lọ́hún ṣe dá tiẹ̀ èṣù náà dá tiẹ̀ gbogbo ẹni bá nígbàgbọ́ tó jọ orin ilé yìí káfíìn ni kò ní tẹ̀wọ̀ ṣe lòdìyà so n tó jẹ́ nílẹ̀ tí wá ń bí àti fífún alápèjúwe kéèyàn ó ní bẹ́ẹ̀ ni olódùmarè ló dá gbogbo àgbà ńlá ayé ṣùgbọ́n àwọn nǹkan kọ̀ọ̀kan wà o tó jẹ́ wípé àwọn kan ni wọ́n tún ń dá lẹ́gbẹ̀ẹ́ olódùmarè tó fi jẹ́ pé ẹni tó ń tọrọ ọmọ bóyá òòṣà kan ló ń ṣọmọ òòṣà òun ni kó lọ bọ téèyàn bá ti ń ṣerú eléyìí tẹ̀wọ̀sí rògbòbíyà ẹ̀ ó ti farapa so ṣírkù rògbòbíyà òun ni ìdàkejì tẹ̀wọ̀sí rògbòbíyà. wọ́n ní هذا النور في هذه الأمة قليل والحمد لله wọ́n láwọn tí wọ́n nígbàgbọ́ sí wípé ọlọ́run nìkan kọ́ ló dá ní wọn ò pọ̀ nínú àlùkùnmà wa wọn ò pọ̀ nínú mùsùlùmí inú àwọn kèké yìí ni wọ́n pọ̀ sí jù gbogbo mùsùlùmí pátá ló gbẹ ẹ gbà wípé ọlọ́run nìkan ló dálé ayé dá tó tá a bá sọ pé mùsùlùmí náà ń ṣe shirk kì í sábà jẹ́ shirk bòbíà kì í sábà jẹ́ ṣírkù pé ká gbàgbọ́ pé nìkan tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ọlọ́run tó bọ́ lọ́run lọ́wọ́ sí dídálẹ̀ ayé àwọn mọ̀jú zoroastrian àwọn gbà bẹ́ẹ̀ àwọn míì nínú àwọn ẹlẹ́bọ àwọn lè gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n mùsùlùmí ò yí sábà ní ṣírkù rògbòbí àlẹ́nu so ibi táyì farapa ibòmíì ni. wọ́n ní <clears throat> àyàfi wọ́n ń kánà ọ̀rí ibẹ̀ nínú kọ́ọ̀lù mọ̀ọ́tẹ́sì wọ́n ní àyàfi àwọn ìjọ kan tó jẹ́ pé mùsùlùmí làwọn náà pera wọn gbalá ìlàhà ìlọ́lá ìhàpàtàkùn ìgbọ́ ṣùgbọ́n mọ́ ṣùgbọ́n wá ní ìgbàgbọ́ kan tó mú kó sínú ṣírkù rògbòdíyà ó mú kó sínú ṣírkù àìgbà fọlọ́run ọba ló dá gbogbo nǹkan tó pẹ̀lú àkàkíyèsí lẹ́yìn tí wọ́n ti ní ṣírkù pé ká ní nǹkan kan tó ń bẹ tó bọ́lọ́run ọba dálé ayé kò wọ́pọ̀ láàrin mùsùlùmí wọ́n ní ṣùgbọ́n àwọn ìjọ kan bẹ pípé wọ́n ní almọ̀tẹ́zílà wọ́n láwọn ní ìgbàgbọ́ kan tó fara pẹ́ ìgbàgbọ́ ọ̀hún kí ni ìgbàgbọ́ wọn yẹn wọ́n ní huwa iná ṣẹ̀rà iná máa huwa wọ́n mú lẹ́bí iná fọ́ọ̀lù iná الذين قالوا إن الشر إنما هو من خلق الإنسان وإلى kàlùkù الإشارة بقوله صلى الله عليه وسلم القدرية مجوس هذه الأمة kí ni àwọn mọ̀tẹ́sílà gbàgbọ́ tí wọ́n ti sọ pé ọlọ́run ní ṣírkù rògbòbíyà àìgbàkọ́lọ́wọ́n ọba nìkan ló dálé ayé gbọ́ wọ́n ní wọ́n mú ìgbàgbọ́ kan látara pé wọn ò gba kádàrá bẹ́ẹ̀ ni àtẹ̀yìn ṣe gbàgbọ́ àwọn ò gbàgbọ́ bẹ́ẹ̀ ohun táwa gbàgbọ́ ní kàdà tó jíṣẹ́ ńlá ti jíṣẹ́ fún àlùkùnmọ̀ èyí òun ni pé àtèyí tó dùn àtèyí tó kan méjèèjì ọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá ó sì ní tó gbòòrò pẹ̀lú èyí tó kan àtèyí tó dùn. èyí táwa láàfẹ́ ọlọ́run ń fẹ́ fún ìdí kan àbí mi hàn táwa. àwọn mọ̀tẹ́sílà yìí muslim làwọn pera wọn. wọ́n ní ṣùgbọ́n àwọn náà nígbàgbọ́ yìí pé tá a bá ti ń sọpọ́ lọ́wọ́n ọba lọ́wọ́ dídá burú a ti pẹ́yìn tí ò dáa mọ́ lọ́wọ́n ọba àwọn náà wá gbà á ní àkídà wípé ohun tá a bá ti rí tó bá ti dáa nìkan ni ká ti kì sọ́dọ̀ ọlọ́run èyí tí ò bá ti dáa àárẹ̀ ikú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òṣì kíta wọn ní ká má sọ́dọ̀ ọlọ́run àwọn àfáà wa ní òjíṣẹ́ ńlá ti sọ̀rọ̀ wọn nígbà tó sọ wípé àwọn èèyàn ń bọ̀ wọn ò tí ì yọjú nígbà tó ń fi wà láyé ṣùgbọ́n ti ṣàkọsílẹ̀ ó láwọn ẹgbẹ́ kan ń bọ̀ o alùpàdàríyà láàmà pè wọ́n ìyẹn ni pé àti wọn ò gba totality kádàrá gbọ́ tí wọn ò gba àgbàgbọ́ tán nípa pé ọlọ́run ọba ló ń kọ́ kádàrá àti èyí tó dùn àti èyí tó kan wọ́n ní èyí tó dùn nìkan là á pè mọ́ lọ́hùn èyí tó kan bẹ̀ wọ́n ní ká má pè mọ́ lọ́hùn. ara báwọn náà fẹ́ ṣàfọ̀mọ́ fọlọ́hùn ni ká lè kíyèsí pé kì í ṣe gbogbo ẹni tó ya kèfèrí ló ya kèfèrí nípa pé ó fẹ́ tàpá sọ́lọ́hùn fẹ́ rọ́lọ́hùn sí ẹlòmíì fẹ́ pọ́n lọ́hùn ọba lé ṣùgbọ́n àpọ́nlé káàbá fún un tó bá ti yapa síbẹ̀ ni tó rántí wa ṣe jíṣẹ́ àpọ́nlé ó máa di àbùkù ó ṣe bẹ́ẹ̀ àpọ́nlé làwọn kan náà fẹ́ ṣe fún jíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam tí wọ́n fi ní torí tiẹ̀ lọ́lọ́run ọba ṣe dálé ayé wọ́n ń pọn lómi àdúgbò ẹ̀kọ́ ṣùgbọ́n sóun ló fi jíṣẹ́ fún wa ọlọ́run sọ pé torí tòun lòun ṣe dálé ayé bí kẹlà wàláhìlà kò jíṣẹ́ bẹ́ẹ̀ ohun tó fi jíṣẹ́ ni pé ọlọ́run ní wàmá kọlá tó dín nàwọ̀n ìlà lè àbùdù àti ẹ̀yà ọmọ anabi adam àtàǹjẹ̀nu èmi ọlọ́run ò torí nǹkan méjì dá wọn tí wọ́n lè sìn mí ni tó fi mọ́ muhammed fúnra rẹ̀ á dá òun náà kó lè sin àwọn ọlọ́run ọba ni. tẹ́nì kan bá rárá wọ́n dálé ayé ìtòrí muhammed ni a jẹ́ pé ó takò nǹkan tọ́lọ́run ọba sọ nípa tó ń torí ẹ̀dálé ayé lọ quran. ẹ̀yìn ni wọ́n fẹ́ yìí ṣùgbọ́n ẹ̀yìn yìí ó bọ́ sábùkù bẹ́ẹ̀ náà ló ṣe jẹ́ pé táwa náà bá fẹ́ ṣàfọ̀mọ́ fọlọ́run ọba a gbọ́dọ̀ wá àwárí ìbò ní ká ṣe é tí òfin ní dábòkù so àwọn tí wọ́n ní ọlọ́run ọba mọ́ kanga kanga níbi pé dáadáa nìkan láàpè mọ́ ipò òun ló dáa ìdàkejì dáadáa kọ́lọ́run kọ́ ló dáa wọ́n ti gbàgbọ́ pé adẹ́dàá méjì ní ń bẹ̀ ẹni tó bá sì ti ń gbà pé adẹ́dàá pé méjì ó ti di múṣíkù ó ti di káfíìr kódà tí ń bá ń bá wa kírun làmẹ́bí ti oni ó ní alọ́kọ̀dẹ̀rí yẹtu mẹ́júùsù hazihi umma ó ní àwọn tá à ń pè ní sọ̀ríyà àwọn tí wọ́n kọ́ kádàrá pé méjèèjì àti dídùn àti kíkan ẹ̀ lọ́lọ́wọ́n bá dá ó ní àwọn ní mẹ́júùs nínú àlùmọ̀ ẹ̀ àwọn zoroastrian ó fún wé àwọn mẹ́júùs àwọn ará ilẹ̀ iran láyé ìjọhùn sílẹ̀ pé iná oòrùn làwọn máa ń bọ̀ ó túmọ̀ sí pé wọ́n lè máa bá ní kírun o kì í ṣe mùsùlùmí. apá wa tẹ̀síwájú ó ní wàlhadí wàhùn mọ̀kárọ́dún fi mọ̀sọ̀dúnrún ẹ̀sìn ẹ̀ǹdì àṣọ́tù ìléyà fi sọ̀hí ṣẹ̀dẹ́mẹ̀ sọ̀hí wọ̀zìyàdẹ́sì ó lẹ́ni tẹ́ni tó bá ní tíra kan tí ìmáàmù sùúrù ti ṣe lórí hadith wọn pè ní sọ̀hí ṣẹ̀dẹ́mẹ̀ ó ní kó lọ wá hadith yìí níbẹ̀ nínú àwọn ọ̀pọ̀ tíra nínú àwọn ọ̀pọ̀ hadith tí wọ́n ń júwe nǹkan tí hadith yìí sọ ìkànnú ẹ̀ léyìí tó ń fi tó wa létí yìí pé ànábì pé àwọn tí wọ́n bá nígbàgbọ́ pé ọlọ́run àtẹnìkan ni wọ́n jọ dálé ayé ó pè wọ́n ní majus nínú àlùmáwá yìí. ṣírùkù kejì lẹ́yìn tá a ti sọ̀rọ̀ tawhid rububiya a ní ṣírùkù rububiya ìyẹn dojúkọ. àwa ní tawhid al-asma wa sifat a ṣe àfọ̀mọ́ fún ọlọ́run ọba nípa wípé ìròyìn ẹ̀ kò gbọ́dọ̀ jọ tẹ̀dá tẹ̀dá ò gbọ́dọ̀ jọ tiẹ̀ wọ́n ní tó tún dojúkọ yẹn náà ìdàkejì ẹ̀ òun náà ni ṣéèkù sífàt gbọ́ ọlọ́run ọba wórogún látara ohun tá a fi ń ròyìn ẹ̀. Um, for the non-Yoruba speaking audience, <coughs> in our last meeting, we explained about Tawheed, um, the oneness of Allah, has three different aspects. Believing that Allah is one and unique in His essence, meaning that He and He alone created the entire universe. Nobody partook in His creation in any form. Now, um, even though Muslims generally have the belief that only Allah created the universe. People who have the belief to the contrary that someone partook with Allah in the creation of the universe are generally non-Muslims, particularly Zoroastrian. Zoroastrianism is uh, an Eastern religion, popular in the land of uh, Iran in those days. They are mainly uh, fire and sun worshippers they have the belief that Allah created only good things in the universe and that all evil uh, come from other than Allah. So, wealth, good health, um, anything good, just name it, is a creation of Allah. But illness, death, weakness, and all such evil things were put in their own belief by other than Allah. Now, that thing alone makes one a kafir. So in Islam, we almost don't have people who have such belief, except for a group, a heretic group. But the Messenger of Allah, sallallahu alaihi wasallam, talked about that they would soon appear in this ummah. He said that then, before they had appeared. But a group of this ummah who also claim and believe in La ilaha illallah Muhammad Rasulullah would have heretical belief under belief in other predestination and that they would take their belief regarding predestination from other than the right source, from other than the Prophet of Allah delivered to the Ummah. So these groups are known as the Qadariyah among them are the Mu'tazilites, believe that when we talk of predestination, it would be wrong to attribute to Allah evil things. The death of one child, the burning of one's house, the accident that one is involved in, all such evil must not in any way be the creation of Allah. Is it because to attribute them to Allah is to ascribe evil to Him. So they actually desire to glorify Allah because they did not follow the recommendation of Allah. And uh, we prescribed glorification but Allah, His Messenger we they fell into error, ending up as kuffar for saying, yes, if it is good, Allah created it, if it is evil, other than Allah, shaitan created it. The mere idea that someone other than Allah created something or partook the creation of anything, however tiny, takes one out of Islam. Yes. Now, abala kejì a ní ṣírkù sifat me start a sọ̀rọ̀ tọ̀hìn tọ̀ṣíd àwọn ìròyìn ọlọ́run wọ́n lé tó dojú kọ́ òun náà ní káṣíṣù nínú àwọn ìròyìn ọlọ́run. ìyẹn ni wípé ká fi ìròyìn ẹ̀dá ká fi ìròyìn ọlọ́run àbí ká fi ìròyìn ọlọ́run ká fi ìròyìn ẹ̀dá fẹ̀rílmìlrẹ́yì bí èwo bíi ká máa gbàgbọ́ nípa àwọn kan nímọ̀ ọkọ̀ọ̀kọ̀ sẹ́ríńgbà tó sọ̀rọ̀ ṣírùkù àkọ́kọ́ ìyẹn ṣírkù pé ọlọ́run àtàwọn ọkàn ni wọ́n jọ dálé ayé ó nílùú wọn ọ̀pọ̀ ní islam òótọ́ sì ni wọn ò pọ̀. ìgbọ́sẹ̀ rí kejì yìí ṣírkù sífà ká ṣe ṣírk níbi fífi ròyìn ẹ̀dá ròyìn ọlọ́run àbí fífi ròyìn ọlọ́run ròyìn ẹ̀dá ó ní bẹ́ẹ̀ àwọn tí wọ́n ń ṣe ẹbọ látara eléyìí pọ̀ nínú umma islam tó fi jẹ́ pé ń gbà tá èyí pọ̀ nínú àwọn tó kó síjọ yẹn ibi tí wọ́n ti pín nípìnkúpin lélẹ́yìí. ó wá ní àpèjúwe kéèyàn ó nígbàgbọ́ wípé ẹnìkan nímọ̀ ọkọ̀ tí wọ́n bá di wá léèrè wípé ṣé ìsáàzì yín máa ń ríran sílẹ̀ sọ alójú káyà fún mọ́tò tí pé a fẹ́ mọ báwo lọ̀nà ó ṣe rí abẹ́rìnrìn àjò tí kì í bá ṣe náà nínú ròyìn mọ̀. ṣùgbọ́n àwọn kan wà wọ́n á sọ fún yín pé ohun tẹ̀ ń jẹ́ nínú kọ̀rọ̀ yàrá yín àwọn láwọn ọ̀rọ̀ wá ní kí wọ́n múrò wá ohun tó bá yẹ sọ fáwọn tẹ́ ẹ bá ti pamọ́ àwọn lè máa kà lè yín lọ́wọ́ ni wọ́n fẹ́ fi léyìí gbà òun náà wọ́n pé wọ́n fẹ́ lẹ́ẹ̀mí àwọn tí wọ́n láwọn ń ṣe aṣíwájú fún ọkùnrin wọn lẹ́rú táwọn ń tẹ̀ wọ́n fi nígbàgbọ́ pé lóòótọ́ lóòótọ́ wọ́n rí i tójú kan ò rí wọ́n mọ tẹ́nìkan ò mọ̀ tó sì jẹ́ pé rímù lọ́wọ́ yìí ìmọ̀ kọ̀kọ̀ ọlọ́run ọba allah nìkan ló kódà àwọn òjíṣẹ́ tí wọ́n ránṣẹ́ ó ní iye tó bá wù ú lòun máa ń fi hàn wọ́n nú ẹ̀. pé kóun lè fi jẹ́rìí sí pé àwọn wọ̀nyí ò jíṣẹ́ tara wọn o èmi ọlọ́run ọba ni mo rán wọn. àwọn àbá wa ní táwọn òjíṣẹ́ ọlọ́run tí wọn ò bá fọwọ́ sọ̀yà fáwọn ní ilmu lọ́wọ́ yìí fáwọn onímọ̀ kọ̀kọ̀ ẹ̀dá wo ló wá gbọ́ tó fọwọ́ ẹ̀ gbáyà tí kì í bá bèrè tó lóun ṣe tán láti sọ ọlọ́run ọba nípa. àwa rọgọrọ àfa tó jẹ́ pé irú táà ń sọ yìí mọ́ òun ni wọ́n tẹ̀ bàtì tí wọ́n láwọn fi ń já àfa kódà téèyàn bá ṣe gbilẹ̀ nínú kúfù sí lágbo tiwọn òun ló fi ń jọ ẹni àwọn tó àfa tí ò bá lè tẹyan rìn wọn á ní kò ní téèyàn fi ń já àfa lọ́wọ́ èyí tó bá lè tẹyan rìn nìyẹn jọ tó bá lóun ò tiẹ̀ ní ìdí ọpọ́n yan rìn orí tẹ́gbẹ́ òun báyìí lòun ò dámú tóun ò sì mọ gbòǹtì ìṣẹ̀lẹ̀ lẹ́yìn ògiri ìyẹn tún jọ lọ́lá lójú wọn èyí tó ń wọ́pa tó ń wọ́pa ọyàn rìn kiri lọ. ó wá jẹ́ pé mímọ nímọ̀ tí ojú ò rí táwọn àáfàá yìí rí wọ́n ní wọ́n ti ń fi ń ròyìn ara wọn níròyìn tí ò tọ́ka ròyìn ẹ̀dá tó jẹ́ pé ìròyìn ọlọ́run ọba ni ìmọ̀ ọkọ̀. wọ́n ní dẹ́fọ̀ ṣírkù ẹlẹ́ẹ̀kejì yìí ṣírkù sífà yẹn ni pé ṣírkù ìròyìn ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ló kú sí nínú umma yìí sẹ́rí tá a bá rí àwọn èèyàn gbà lọ́wọ́ ọrú àwọn àfa àbáyìí wọ̀lá ọ̀rọ̀ mùsùlùmí ti yanjú torí tó pọ̀ jù láwùjọ ibi tí wọ́n ti ń fi àpèlé yìí ibi káàfà jẹ́ kí wọ́n mọ pàtàkì òun kí wọ́n mọ̀ yìí pé láìsóhun ọ̀rọ̀ wọn ò lè yanjú tí wọ́n bá ń ṣòwò tí wọ́n bá ń tà torí pé wọ́n ń wá síjọ òun ni tálájà bá ti ń rí i pé owó ń dín àkótètè wá fúnlẹ̀ wájú ṣéwù ó bẹ ṣéwù gbogbo irú eléyìí ó wà nínú ọmọ yìí náà wọ́n wá ṣe eléyìí tó ti jẹ́ wípé ọlọ́run ọba tó yẹ ká fa àwọn èèyàn lọ́wọ́ láti lọ́ọ́ mọ̀ ọlọ́run ọ̀hún kọ́ náà ń fi wọ́n mọ̀ mọ́ ara wọn ni wọ́n ń fi wọ́n mọ̀ wọ́n wá ní àwọn làwọn jẹ́ intermediary láàárín ọlọ́run àtàwọn ẹrú ẹ̀ wọn á ní tí wọn bá sáà ti mọ ṣéwù rẹ o ti dọ́lọ́ mọ̀nú ohun tí ṣéwù bá ti ṣe má yẹ lẹ́nu wò má ti ẹ̀ béèrè má mẹkàn má ṣọkàn méjì nípa ẹ̀ tí wọn bá ti rọ̀ mọ́ ṣéwù rẹ ṣéwù rẹ ti rọ̀ mọ́ lọ́hùn. ọwọ́ rẹ̀ ń tọ́jọ́ pé ó nífẹ̀ẹ́ sí ó náwó ó nọ́ra ságbo ẹ̀sìn ṣùgbọ́n kò mọ̀ pé irú ìgbàgbọ́ báyìí ìgbàgbọ́ ṣír tó múni kúrò ní ìsìlámù nìyí. àfáà wa ń sọ ó ní eléyìí hada náà muntasharun fi kẹsí nínú sòfìyà wọ́n máa ń ta àfẹ́rẹ́ bí him. مثل قول بعضهم في مدحه في مدح النبي صلى الله عليه وسلم فإن من جود الدنيا وضرتها ومن علومك علم اللوح والقلم ó ní àwọn tí ó dàbí pé ṣírkù ìròyìn ọlọ́run yìí pọ̀jù lágbo wọn àwọn làwọn tá à ń pè ní túfí àfóńtìrà mission ẹ̀ ṣe rí ẹ rí i pé láti bí ọdún mélòó kan ta ti ń yẹ ọ̀rọ̀ ìdájọ́ ẹ̀sìn bọ̀ ta ti ń yẹ̀wò bọ̀ a kì í sábà sọ pé ìjọ kan oníbídíà ìjọ kan oníbídíà torí pé ìdájọ́ ẹ̀sìn fíkìú kí ló kí ló igi kí ló tú igi yẹn là ń yẹ̀wò bọ̀ ṣùgbọ́n wà sílẹ̀ là ń sọ yìí tó gbogbo ibi tá a bá ti dé tá a bá ti ròyìn àwọn ìjọ kan tí kíra bá tẹnu bà wọ́n wàláhì kò sì wá lójú torí pé a ṣe àwọn ìbéèrè kan níbi ìjọ mélòó kan nípa àwọn ìjọ kan tí wọ́n yí wa ká wípé tí wọ́n ló bídíà ni wọ́n a ní bẹ́ẹ̀ ni bá a ṣe mọ̀ wọn ní bídíà ni mo mọ̀ wípé ìkó pọ̀ nínú wa tí kì í bá ṣe àwọn la fẹ́ lọ́kọ abáwọn kan ṣùgbọ́n nítorí pé àfẹ́fẹ́ mi nígbẹ̀ kan ká máa tú irọ́ tà fún yín ní olùbọ́bí ohun tó bá yẹ ká sọ ká sọ ọ́ àsọ pé àwọn táwọn yìí àsọ pé nítorí pé wọ́n ṣe àwọn bídíà lábala kan pé gbogbo wọn ti di kékeré ọmọ ọ̀yà wa náà la pè wọ́n a ní wọ́n wà nínú àwọn ìjọ seventy two sàmẹ́dì ní ìkànnì wọn lóṣooríire ohun téyìn ó ti mú níbẹ̀ náà ni pé gbogbo ń dábàá ti pè ọ́ láti ìsísí tá a bá ti rí nínú àwọn ìjọ wọ̀nyí ká gbìyànjú ká sá fáwọn nǹkan wọ̀nyí ká sì pe àwọn náà wọ́n kúrò ń bẹ̀. ọ̀tá bá nítorí pé wọ́n ti dárúkọ àwọn kan a ò sáàbì yẹn kò tiẹ̀ kò fẹ́ muslim unity ó láwọn súnfí ó ní bídíà ni wọ́n ẹnu mi gbà á torí pé àwọn àpá mẹ́ńsọ̀n ẹ̀. tó bá ti jẹ́ pé ṣírùkù ni nǹkan tí wọ́n ń ṣe àákì wọn lọ ọkọ lọ́wọ́ wa ìdílé súnfí la ti jáde àwọn súnfí gan ló fi wá sílé kéwú ṣùgbọ́n tá a kọ́ afẹ́kọ́ṣe àwọn náà láǹfààní láti wá ń sìn wọ́n tàbí pé báà mi eléyìí ò rí bẹ́ẹ̀ ṣe ṣé wù yín kì í ṣe ọlọ́run o ṣé wù ẹ̀dá ọlọ́run ni lẹ́yìn kó kọ́ yín pé ọlọ́run sọ báyà mẹ́jì sọ báyà gbogbo ohun tó bá pa aláṣẹ tó bá ti fi ẹ̀ gbọ́dọ̀ tẹ̀lé. so àfa wa ni àwọn tó kó sí shirk látara ìròyìn ọlọ́run jù àwọn náà ni àwọn súnfì àtàwọn tó farapa látara tí wọ́n bá wọn rìn onífàpèjúwe táwọn fúnfí ìkànnì wọn tó fẹ́ ròyìn ọlọ́run ó wá ń hun ewì tí wọ́n ń pè ní ṣíẹ̀rẹ̀ ó fẹ́ fi yin òjíṣẹ́ ńlá sọlọ́láhùn àlẹ́ ìhòsẹ́lá lẹ́yìn tí mo tẹ lẹ́ẹ̀kan mú ní àtòwọn àlọ́wọ̀n ọba ẹ̀ àti káṣọ́ wọn yìn kẹ́yìn má di ẹ̀dẹ́ ó wá ròyìn òjíṣẹ́ ńlá ó ní fọ ìtẹ̀míjú dípẹ̀ dúnìá ọ̀dọ̀ rẹ̀ ó ní ìwọ òjíṣẹ́ ńlá gbogbo ń tà ń pè nílé ayé àtìdàkejì ilé ayé ẹ̀dọ́ orogún ni wọ́n ń pè bẹ́ẹ̀ tílé ayé yìí bá tún ní orogún míì fẹ́ yàtọ̀ sílé ayé fún rẹ̀ ó ní àtòun àtòrogún ẹ̀ mẹ́ńjúútà ara oore ìwọ muhammed yẹn ni pé ìwọ muhammed ló filé ayé ló fi ta wá lọ́rẹ̀ tó túmọ̀ sí pé tí ò bá sí muhammed kò ní sílé ayé tó bẹ́ẹ̀ ni wàlúwàhìlà bọ́lọ́hún bá fẹ́ pa muhammad bá fẹ́ parun láì fi ẹ̀mí jẹ́ káyé mọ̀ fóun tọ̀run ó kéré nu iṣẹ́ ọlọ́run lọ́lọ́wọ́ bá ṣe lérí sínú quran ó ṣe jẹ́ pé kò sí ẹ̀dá kan tọ́lọ́wọ́n ọba dá tọ́lọ́wọ́n ọba pálí bí òjíṣẹ́ sọ́lọ́ bá kò sẹ́yìn tó nífẹ̀ẹ́ tó ó jẹ́ kó yíra pé òun nífẹ̀ẹ́ nǹkan kan tóun ò fi bá muhammad gan ṣeré òun náà ní ẹ̀sìn òun ó wà ní lọ pé tó bá fi nǹkan kan jíṣẹ́ tí kì í ṣe tóun fi ran ìpakópa lòun ó pa wọ̀lẹ́ ó tàkọ́wọ́ làálẹ́ iná bá àdọ̀là àfàwíl làákàdúnà mínú bìlẹ̀mí mọ̀lẹ́kọ̀tà àmì olùwọ̀sí tọ́lọ́ ń bá lè lórí fóun pé kò gbọ́dọ̀ dá nǹkan kan ní ìpọ̀ mẹ́sùn kò gbọ́dọ̀ fi nǹkan kan jíṣẹ́ yàtọ̀ sí tóun fi rán à á jẹ́ pé káàfà tèmi ó múra ẹni yìí wá fẹ́ yin muhammed wá ní gbogbo àgbáńlá ayé àtorogún ara orí ìwọ òtúlá ni wọ̀mí ọ̀lùmíkà ilmu lẹ́wọ̀hí wọ̀lùkọ́lẹ̀ ó ní gbogbo ìmọ̀ tá a sọ pé ń bẹ nínú ìyá ńlá tíra sáǹpẹ̀ ní lẹ́fùd sọmọ lẹ́fùd mahfud tíra ọlọ́run ọba tó ń ṣe alukur'an ọmọ ló gbẹlẹgbẹẹ lọ́fùd mahfud inú lẹ́fùd lọ́lọ́run ti yọ ìbá èyí tó fẹ́ kí ànábì ti jíṣẹ́ fáwa tó pè ní alukur'an ó túmọ̀ sí pé ìyá ńlá tíra òun ni lọ́sùn màfúrù jẹ́ nígbà tá a fà yìí fẹ́ ròyìn lọ́sùn màfúrù ẹgbẹ́ bọ́lá ń ṣe ròyìn lọ́sùn màfúrù ó ní láàyè mẹ́tòhó ilẹ̀lùmọ̀tò ẹ̀rọ ìyáwó ọlọ́run ọba tọ́jú ẹ̀ sí ẹ̀dá fẹ́ẹ̀dá kan ò tẹ̀ lé débẹ̀ kò lè fọwọ́ kàn ni wọ́n ṣe ń sọ fún wa pé nígbà tí wọ́n ní sẹ́nìkan kan bá fọwọ́ kàn kóran tí ò bá ti mọ́ra pé àwọn màláìkà tọ́lọ́wọ̀n ọba dá sí máa ránṣẹ́ lọ́lọ́wọ̀n ọba ń sọ yìí pé yàtọ̀ sáwọn màláìkà àwọn tó ń rán lọ mú nǹkan wá ń bẹ̀ lọ fi nǹkan síbẹ̀ ọwọ́ ẹ̀dá kan ò lè débi alẹ́fùl mahfuz kíra yìí làǹfààní wa ń ròyìn ó ní òyìnbó tí ń bẹ nínú lẹ́fùl mahfuz àti gbogbo ìmọ̀ tí àlùkọ́lọ́mì kọ tí gègé kọ bẹ́ẹ̀ bá wá ràn kan yé ẹ̀ ní mọ̀túnmọ̀ ìmọ̀ gègé tó ń sọ hadith kan fi yẹ wa wípé awúwẹ̀lù máa xọlọ̀ ọlọ́hùn xọlọ̀ tó ní àkọ́kọ́ ń tọ́lọ́wọ́n dá nílé ayé tó ẹ̀ mọ́ ẹ̀ mọ́ tó lọ́n kọ́kọ́ dá alukọ́lọ̀m gègé ó ní fa amọ̀rọ̀hù anyẹ́pọ̀ kúlẹ̀ ṣe nǹkan ìm ó lọ́lọ́run wá pa láṣẹ bó ṣe ni pé gbogbo ń pè ní one years ní o one trillion years ní o nǹkan tí nǹkan ọ̀hún ó dà nǹkan tí ò ní í jẹ́ ìgbà tí ó lò ìwọ gègé máa kọ́ ọlọ́run pálásẹ̀ gègé sì ń kọ́. àwa ní gbogbo ìmọ̀ inú lóhùn màfún ó ní bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ gbogbo ìmọ̀ tí gègé tọ́lọ́run tí mo fi ègbé kóńjọ́ náà lọ́hùn-ún ó ní díẹ̀ mọ̀ iṣẹ́ ńlá ni. àwọn àfa wa ni kí ló wá kù jẹ́ tọ́lọ́run ọba mọ́ torí pẹ́lú àmì gbogbo ohun tí mo ṣe ń kádàrà pátá ni mo ní sí èdè ó kọ pẹ̀lú èdè yìí ó ṣíwájú òjíṣẹ́ ńlá tó irú ẹ̀yìn yìí òjíṣẹ́ ńlá ò fi yanra ẹ̀ àwọn kan ni wọ́n láwọn fẹ́ pọ́n lé ṣùgbọ́n wọn ò wó lé níwò tóun ní káwọ́ òun pọ́n lé wọ́n yìn ín lẹ́yìn tó mú wọn di kèfèrí àfàyè wa ní irú èrì wọ́n ń fi ilmu lọ́wọ́ ìmọ̀ ọkọ̀ọ̀kọ̀ wọ́n ń fi ń ròyìn òjíṣẹ́ ńlá ni torí ẹni tá a bá sọ pé gbogbo tí ń bẹnu lẹ́fìmà fún ló wà lágbárí ẹ̀ gbogbo tí àlùkálẹ̀ ní kọ́ńjẹ́ náà ló wà lágbárí ẹ̀ a jẹ́ pé ìmọ̀ ọkọ̀ọ̀kọ̀ kan ò tún ṣẹ́kù ń bì kan mọ́ ṣùgbọ́n wọ́n ní tàbá wo ní quran kí ni nǹkan tó bẹ̀rẹ̀ sọ ní suratul àárọ̀ quran chapter seven verse one eighty eight ó ní wẹ̀lẹ́wọ́n kún tó àlàmù lọ́wọ́ ẹ̀sẹ̀rùkù mílẹ̀ lọ́ọ̀rì wọ̀ máa mẹ́sẹ́ni ẹ̀sùn. ó ní ọlọ́run ní kí n sọ fún yín wípé gbogbo ohun tí ń ba yín ń bèmí náà o èmi náà ò ní mọ̀ ọ̀kọ̀ọ̀kọ̀. ó ṣe jẹ́ wípé ẹ̀yin máa retí dáadáa nígbà míì ó jẹ́ pé dàbí díẹ̀ lọ́lọ́run ò ní sí yín a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sí mi náà ìbọn máa kú mọ́ náà lọ́wọ́ àdúgbò ẹ̀kọ́ ni ṣáà rẹ́ ń tọ́mọ mẹ́ta kú mọ́ lọ́wọ́ nu wa ọlọ́mọdé àárí o gbogbo nǹkan la fẹ́ fi jẹ òjíṣẹ́ ńlá àtẹ lọ́n ká fi yẹn jọ àti fi àti tàbùkù òun a fi ń ṣe àfọ̀mọ́ fọlọ́n pé títú ọlọ́run ọba ẹni tó lóun nífẹ̀ẹ́ sí tóun nífẹ̀ẹ́ sí dùnú ẹ̀dá ló pa ọmọ mẹ́fà mọ́ lọ́wọ́ ọmọ kan ló ṣàárẹ̀ ẹ̀dá ṣọ́ọ̀ṣì lọ àìdẹ́kọ̀ọ́ ṣọ́ọ̀bù lẹ ṣí ni ò lọ́jà abẹ́ òòtà lẹ́ni kò sẹ́rù lẹ́nu islam wọ́n ti pè wọ́n lórí. tó bá jẹ́ pé ẹni tó torí ẹ̀ ẹni tí ọlọ́run ọba ẹni tó bá jẹ́ pé ẹni tọ́lọ́run ọba fi kíra ràn wá tó torí ẹ̀ sọ wípé bó bá ṣe nǹkan kan òun ó ṣe nǹkan kan òun náà lẹ́yìn tá a sọ pé ọlọ́run ọba nífẹ̀ẹ́ sí ní gbogbo ẹ̀dá ẹ̀ tó bá wá nífẹ̀ẹ́ tó bẹ́ẹ̀ tó tún wá ń turu eléyìí kan àṣepa aládánwò kò tí ì túmọ̀ sí pẹ́lá ọba ń bínú sí ni kò tí ì túmọ̀ sí pé ẹ̀sìn islam ò pé ni rárá ṣùgbọ́n ó bẹ̀rẹ̀ sí nǹkan kan wípé òjíṣẹ́ ńlá náà abúrú náà ò fẹ́ kàn án lọ́lọ́run ṣe wá ń sọnù àyà yìí pé sọ fún wọn pé ìbájẹ́ pé mo nímọ̀ ọ̀kọ̀ọ̀kọ̀ ni lòókùn tó àlàmù lọ́gọ́ yìí lẹ́sẹ̀kẹ́rù tó mi lọ́gọ́ yìí ẹnìkan ò bá ti ẹnìkan ìbá ti rí dáadáa lé ayé kó tèmi muhammad ìyẹn ni pé ẹnìkan ìbá ti lówó tó mi torí pé màá mọ owó tó máa tà ọjà tó máa tà ń jọ monday yàtọ̀ sí ìtò máa tà ń sátidé ìtò máa tà ń sunday tẹnìkan ò ní í mọ̀ èmi á ti stock ẹ̀ sínú shop ẹnìkan ìbá ti lówó tó mi wọ̀lẹ̀ wọ́n máa mẹ́sẹ̀ ní oṣù aburú kan ìbá ti ṣẹlẹ̀ sí mi ọmọ òsì ẹ̀ ń ṣàárẹ̀ dèpòdépò pé ó kù mọ́ mi lọ́wọ́ torí pé gbogbo ọ̀nà táàárẹ̀ ń gbà bọ̀ àhá ṣe bí wọ́n ní mo nímọ̀ kọ́lọ̀mù màá ti rí èmi náà ti dènà dàárẹ̀ ọ̀hún ká má tiẹ̀ wá sọ kú. ààrẹ àkùrán ló ń sọ eléyìí ẹ wá wo tí súnfí ń kọ lórí súnfí wá ní gbogbo ìmọ̀nu lọ́fùn màbúù gbogbo ìmọ̀ tí dùn ìtọ́lọ́run fi mọ gègé tó ti kọ́ kádàrá alẹ́ ayé pátápátá gbogbo ẹ̀ ló kó sí agbárí ànábì. ó yùn ún bẹ́ẹ̀ni tó ń yín òṣè ní ká yín òun ó wá tara ẹ̀ kó ta fíìrì torí ẹ̀ tí kì í bá ṣe pa jókòó kọ́ ẹ̀kọ́ àfíìdà tẹ́ ẹ bá dédé gbọ́ nílé yín pé ustaz mà ní oníbíjà làwọn sófì wọ́n mà ní kékeré ni wọ́n ẹni tọ́rọ̀ ò báyìí tí ìyé táwọn abala kan tá a bá fẹ́ sọ fún àámú ka ẹnu wérewère torí pé kò lè gbàgbọ́ yé kí là ń sọ so lábala yìí ohun tí wọ́n ń kì wá ń lọ ẹ̀rẹ́ àwọn àfáà tí wọ́n máa ń tajú kọ́ fún orí jìbìrìlù tí wọ́n tajú kọ́ wọ́n ní gbogbo sẹ́yìn àtàwọn ọkọ yìí jọ ń pa ọkọ ń kúnnú kọ̀rọ̀ yàrá yìí àwọn ti rí i. ọjà tẹ ní kó máa bọ̀ àwọn ti rí bẹ́ẹ̀ àwọn kò sídìí gbogbo tó ń kó lẹ́rú ni wàláhì ìsìláàmù wa bọ̀ òkùn lọ́rùn wa so àwọn tí wọ́n kó sábàlá ilé yìí wọ́n ṣe ṣírkù sífà ṣírkù ìròyìn ọlọ́run tí wọ́n ń fún ẹ̀dá tẹ ẹ bá bí wọn lóore pé ká ń dá gbogbo àgbà ńlá ayé àwọn sọ yóò jiyàn o wọn lọlọrun ọba ni ṣùgbọn wọn bọ nínú ṣírùkù àkọkọ kì í ṣe ṣírùkù tá ń bọ lọhùn dálé ayé wọn ò bọ lọwọ ṣírùkù kì í ṣe ṣírùkù fífi ìròyìn ọlọrun ọba fífi ro ẹdá wọ́n wá ní lẹ́yìn ṣírkù ẹlẹ́ẹ̀kejì ròyìn yìí ṣírkù kẹta òun náà ni aṣírkù fil um sorry for the sister who doesn't understand yoruba after explaining that um, apostate um, tawhid the oneness of allah has three different branches which I've mentioned. We are now moving to the third aspect which is the opposite of Tawheed, the opposite of belief in oneness in Allah, and that is associating partners with Allah. This also comes under three aspects. Each aspect overlooks an aspect of Tawheed, an aspect of belief in the oneness of Allah. Now, the first aspect of belief in the oneness of Allah is that He created the universe alone. The opposite of it is shirk, associating partner with Him in believing that someone other than Allah created the world or part of the world with Allah, which I've explained. The second part of it is shirk with sifa, associating partner with Allah not in believing that someone other than Allah created the universe with him, but in believing that someone other than Allah has attributes similar to those of Allah. The author of the book now says the first part of shirk is not very common among Muslims. Is believing that Allah and other than Allah created the world is not very common among Muslims. except for the Mu'tazila that we mentioned. But this other sect, ascribing the attributes of Allah to humans, is very, very rampant among us. And I explained that it is very common among us and especially among the Sufis. The Sufis are a group of Muslims who have beliefs um, taken from mainly from Hinduism and Buddhism, which have mixed with the belief that Allah the Almighty sent the messenger of Allah with. Now, they refer to them as Hufi. They are the ones that you'll often see who spread cloth on the floor and surround the cloth, making zikr. They call it wudu. Ordinarily, they would seem very innocent you can hardly see anything that is objectionable in what they do. They glorify Allah, La ilaha illallah, they do salatu, but they have core beliefs which take one out of Islam. One of them is to ascribe the knowledge of the unseen to their sheikh, believing that their affairs can see what the eyes, what the ordinary eyes cannot see, especially the knowledge of the unseen. It's very rampant among them. They will tell their followers, for example, not to embark on certain actions, not because they have seen tangible dangers that the eyes can see, but because, according to them, they have been given touch. Okay? Uh, Allah has moved the screen, the barrier for them to be able to see the unseen. So future events they can see. So such people uh, people who have this belief, uh, they have a belief that takes one out of Islam. One of them, in an attempt to praise the Messenger of Allah, وسلم, wrote a line of poem in which he said, The entire world and what comes with it, and the guided tablet, which is the book from which Allah the Almighty removed a part which he called the Quran and sent Muhammad with. That guided tablet which is with Allah and no human can read it. This person says the entire world is of the favor of Muhammad. The guided tablet and all it contains is only part of his knowledge. As a matter of fact, everything that Allah gave the pen to write when He created the pen. And there's a hadith that says the first thing Allah created was the pen. Then Allah commanded the pen to write down everything that He would create afterwards and all the details. So this Shaykh, praising the Prophet of Allah, said, Knowledge, all the knowledge that Allah gave the pen to write down on that day and everything contained in the guided tablet are only part of the knowledge of Muhammad. But the Quran disputes this. Chapter 7, verse 188 of the Holy Quran says, Allah commanded the Prophet to say, to tell us that he is an ordinary mortal. He does not see beyond what Allah has revealed to him. And in this, he is just like the other messengers of Allah. They don't claim the knowledge of the unseen, except what Allah reveals to them, which He does from time to time, just to prove that they are really messengers of Allah. The verse says, Tell them, if I knew the unseen, I would have the greatest, um, I would have amassed the greatest amount of good, and no evil would have come to me, Muhammad. And we know from history that a lot of evil happened to him, things he disliked, things he didn't wish for happened to him. This is to prove that the knowledge of unseen was not given to him in the sense in which these people who praise him uh, and who end up overpraising him in the sense in which they meant it. Ìkẹta nínú shirk òun náà ni shirk olùhìyà lẹ́yìn tọ̀hídò rògbòdìyà tọ̀hídò sifat àwa ní tawhid olùhíyà wọ́n ní tó dojúkọ tawhid olùhíyà o ni shirkul olùhíyà shirkul olùhíyà òun náà ni téèyàn máa ṣẹbọ sọlọ́hún látara pé kò jẹ́jẹ́ kò mú àṣẹ ọlọ́run ọba ṣẹ òun wá ń sin nǹkan míì yàtọ̀ sí ọlọ́run ọba ó yẹ ká jẹ́ fún tó sì yẹ ká gbà fún tó jẹ́ pé àṣẹ tí ẹnìkan ló yẹ ká máa múṣẹ. téèyàn bá ti ń ṣe léyìí tó sì jẹ́ pé ó rí ẹ̀mí ẹ̀ lọ́hùn-ún tó lérò pé àwọn nǹkan míì tóun ń jẹ́jẹ́ wọn yẹn tóun sì ń múlérí òun ṣe fún yẹn lẹ́tọ̀ọ́ sí pé ká ṣe ìrànjẹ́ lọ́wọ́n ọba lọ káfíìrì ni. so lábala yìí àlàyé ni wípé ẹ̀ẹ́ gbogbo ẹ tó bá gbàgbé ọ̀kan ṣoṣo lọ́wọ́n ọba tó bá ní ìròyìn ọlọ́run ọba lọ́wọ́ bọ́lọ́run ṣe ròyìn ara ẹ̀ kò lè kó sí abala kẹ̀ kò lè fẹ́ jọ́sìn kó wá jọ́sìn fún nǹkan míì tó yàtọ̀ fọlọ́run ọba tó bá jẹ́ pé lóòótọ́ lóòótọ́ nínú èrò ẹ̀ ọlọ́run ọba nìkan ló dálé tó bá jẹ́ pé lóòótọ́ lóòótọ́ nínú èrò ẹ̀ ọlọ́run òṣòro ẹ̀jọ́ ẹ̀dá kan ẹni tó wá fẹ́ sìn nínú ẹ̀dá kí ló fẹ́ tó ń tọ̀hún lé níròyìn tóun ó fi máa sìn kò ṣeé ṣe. làwọn afáàfin ní gbogbo ẹni tá a bá ti rí tó bá ti ń sin nǹkan míì yàtọ̀ fọlọ́run dájúdájú ó ti ní ṣírkù áídárògbò bíyá àbí ṣírkù síta kò ṣeé ṣe pé máa sin nǹkan kan tó yàtọ̀ fọlọ́run ọba kó má jẹ́ pé ó ti kó sínú nǹkan náà àwọn ṣírkù méjèèjì yìí so ṣírkù ẹlẹ́kẹta yìí abẹ ọlọ́run kọ́lọ́ má fi ṣàlùwà ibi tí ọ̀pọ̀lọpọ̀ wa ta ti máa ń kú sínú ẹ̀ òun náà ní wípé àwọn nǹkan tá a fẹ́ jẹ́ nǹkan tá a fẹ́ dà tí ṣètọ́n láti máa sọ fún wa wípé tó o bá jókòó ti ọlọ́run wí ànábì wí o ò lè débẹ̀ o àwa náà máa wá rò pé tó ẹbí kí ọlọ́run wí ànábì wí kò bá gbà mú mọ́ ó fi jẹ́ pé kí wọ́n bá sọ̀rọ̀ ṣẹ̀ríà a ní sẹ̀ríà níyàwó two thousand kìíní kan a rìn ká ní ó dàbí pé ọ̀rọ̀ tí kò tiẹ̀ ní sísọ mọ́ ẹ̀bọ́ sẹ́gbẹ́ kan wọ́láhì ẹni túrú eléyìí bá jáde lẹ́nu ẹ̀ ó ti pé tẹ̀mítẹ̀mí ló ti ń sọ wípé àsìkò sẹ̀ríà ti lọ kò bá tààmú káfíìrì ni kódà tó bá jẹ́ fóun lórí alásàlátù wa torí pé títí ìbá ṣe pé ó ní ṣékù sífà nú kò ní rò ọ̀rọ̀ ọlọ́run ọba ò ní tà mọ́ tó bá dìgbà kan. so sí nǹkan kan tó ń kọ́ àwọn èèyàn sí ju pé tá a bá la fẹ́ jókòó lórí ọlọ́run wí ànájú wí àní débi tó yẹ ká dé tá a bá sì débi tó yẹ ká dé à ó dàbí ìgbà tá a bá ní olúwa ẹ̀ sì wọ́n wáyé ni kẹrí tá bá déwájú ọlọ́run láàmẹ́ tó sì wọ́n wáyé wọ́n lọ ẹni tí ò rí ẹ̀sìn ọlọ́run ọba sì ló sì ní wáyé o. kì í ṣẹni tó rọ́ lọ́hùn sìn tó rà tẹ̀lé tí ò ra mọ́tò tí ò kọ́lé ló sì wọ́n wáyé rárá wọ̀láì rárá a máa ń gbọ́ wọn ní láyéláyé àwọn òní bá ọmọ lánàbì bá jẹ́ pé kó o kó bàtà fún náà ni yóò já pọ́nlé fún ẹ má jẹ́ ó bẹ̀rẹ̀ kó o kó bàtà fún. ló ìgbà tọ́lọ́wọ́ bá rán ànábì níṣẹ́ hamza ọmọ hamza ọ̀nkùlù jẹ́ta ànábì àbúrò bàbá bàbá ṣùgbọ́n nítorí pé ọlọ́wọ́ bá ló rán iṣẹ́ wọn ò wá ní àwọn káwọn máa wá tẹ̀lé ọmọ àwọn wọn láì wọn á káwọ́ gbéra báyìí lẹ́yìn ànábì ni pé aṣẹ́ olókùn pa wọn àwa la ní rárá èmi àti lágbájá ẹgbẹ́ ni wà a mọ àwọn tí wọ́n bínú resign lẹ́nu iṣẹ́ nítorí pé wọ́n ní wọ́n promote ju àwọn wọn promote àwọn wọ́n ní òun tóun ti jọ́gà fún un tóun tún máa wá ṣe ẹ̀sà láéláé pàápàá jùlọ láàrin àwa yorùbá awúsá ló lóun ò kíá ẹgbẹ́ mi lọ lé àlánà tọ́lọ́mùbá tún ní kó tó ṣe mẹ́síńjà fẹ́ni tó ti bọ́ rí àní aláya káwó ni àwa ò láti ń gbà tó yanjú délẹ́gùn yẹn àfàwà kọ̀ọ̀kan tọ́lọ́mùbá ṣàánú ṣẹ́rí ní táǹtọ́ ń sìn òun ni wípé àwọn ohun táwa fẹ́ dà ohun tá a fẹ́ jẹ́ òun ni ó ń jẹ́ kọ́pọ̀lọpọ̀ kú sí ṣírkù ìpèsèta ṣírkù ìbáadà tá a sì máa wá sí i tí ò yẹ ká sí abẹ́ ọlọ́run ọba àti kékeré àti kejì àti kẹta tí wọ́n sọ pé ṣírkù ni ọlọ́run dákun má jà kójú kankan nú ẹ̀ sẹ́rí ẹni tí ọlọ́run bá ní kí sọ̀rọ̀ sí ìdẹ̀wọ̀n yanjú dáadáa a o kú oríire wọ̀láàrí inú ẹ̀ á máa dùn nínú táwọn èèyàn ń pè láì ní inú ẹ̀ á máa dùn nínú táwọn èèyàn ń pè níra ṣùgbọ́n wo mọ̀nira yìí kò sì máa ní torí pé adùn orí ẹ̀mí ọlọ́run ọba ti fi fún un ẹni tọ́lọ́run bá wá fún ládùn orí ẹ̀mí kò má dùn o tó bá ti gbogbo ilẹ̀ kọ́lé tí mọ́tò ẹ̀kúnnú ọgbà kò má dùn torí pé ìyìn tí ń jẹ́ pé èèyàn máa dùn òun náà ni pé kígbà tó ní sọlọ́wọ́n ọba kó yanjú kó mọ́ tónítóní kò ní jẹ́ kó wọlé ayé ju bí wọ́n ṣe ní káwọ́ lọ pé kò ní kò ní yìí ti ẹ yànmùyánmúnú níwájú ọlọ́wọ́n ọba tó ń gbé àlẹ́ náà ni pé báwo la ṣe rí ilé ayé yìí lò láti dé sọ́dọ̀ ọlọ́wọ́n ọba tí ó fi rọrùn. wọ́n wá ní ìlọ́m anna tawhid awwalu da'awati rusul wa awwalu manazil sariq. tọ̀hìn tọ̀hìn táǹtò wá sí i àáfàá ní òun ni àkọ́kọ́ ń tọ́lọ́wọ́n bá pa àwọn ànábì láṣẹ pé kí wọ́n máa fi jíṣẹ́ gbogbo ànábì tọ́lọ́wọ́n bá rán pátápátá nǹkan kan wà tó kọ́mọ̀ láàrin gbogbo wọn iṣẹ́ kan àti jẹ́ pé gbogbo wọn ni wọ́n jẹ́ àrí ànábì tí ò jíṣẹ́ jihad àwọn ànábì kan wọn ọ̀bẹ lè kẹ́ni jagun ọlọ́run rán wọn káwọn ìjọ wọn jíṣẹ́ lásìkò tí wọ́n lọ àrá ànábì tó jẹ́ pé ìkan àbí míì nínú àwọn ntọ́lọ̀sẹ̀ ń jíṣẹ́ ńlá sọ́lọ̀lá àṣẹlẹ̀m ọlọ́run ò kó pọ̀ mọ́ tiẹ̀ ọlọ́run ò ràn. ṣùgbọ́n wọ́n ní ìkan kan nínú àwọn ànábì yìí kò sí kan báyìí tí ò jẹ́ pé àkọ́kọ́ iṣẹ́ tọ́lọ́run ọba ní kó jẹ́ fáwọn èèyàn náà ni pé ẹ mọ̀ mí lọ́kàn nínú jíjádẹ́dàá ẹ mọ̀ mí lọ́kàn nínú ìròyìn mi ẹ mọ̀ mí lọ́kàn nínú pé ẹ gbọ́dọ̀ tún sí nǹkan kan yàtọ̀ fèmí. ó wá ní bẹ́ẹ̀ sì ni téèyàn bá lóun fẹ́ máa rìn lọ pàdé ọlọ́run ó ní ibùsọ̀ àkọ́kọ́ bọ́stọ̀p àkọ́kọ́ òun náà bọ́stọ̀p tó hì. tó túmọ̀ sí pé ẹni tí ò báyìí tí ì ní tó hì kò tiẹ̀ tí ì mọ ohun tó ń sìn tó ń pè ní islam ó wò ó láwùjọ wa lénìí a rí pé tá a bá káàkiri ìgboro especially orújọ sunday báyìí wọ́n kó àwọn ìyá wa jọ káàkiri àwọn bàbá náà wà láyè tiwọn tẹ ẹ bá wọ mọ́ṣáláṣí a máa ró wọ́n máa kọrin àtàlátù wọ́n máa láwọn yan ọlọ́run ọba lógo ọ̀rọ̀ ẹ̀sẹ̀ híì ó débi kankan ó sì jẹ́ pé òun là kọ́kọ́ tí wọ́n ní káwọn ànábì fi jíṣẹ́ kò sì sí kan nínú wọn kí kì í ṣe òun là kọ́kọ́ tó jẹ́ ńṣẹ́ àwọn kan nínú ọ̀dọ́ àwọn wá ní bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tọ̀hìd tọ̀hìd tọ̀hìd tẹ̀ǹdẹ́nu léyìí wọ́n ní kò pàtàkì bí ká establish muslim government ẹ̀ máa gbọ́ wọ́n pe àwọn kan ní ìhùwání àwọn ìhùwání yún àwọn nípa nílẹ̀ egypt láìpẹ́ yìí tó ti yé wa kò sẹ́ni tí mi ò ní dùn tí wọ́n bá ní àwọn mùsùlùmí dúpọ̀ khalifa débi tí wọ́n fẹ́ tábìlì sẹ̀ríà. ṣùgbọ́n yóò ṣe wá lè mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ tó lóun fẹ́ dúpọ̀ gbóhùn tábìlì sẹ̀ríà yìí ọ̀rọ̀ sọ ṣídò yóò gan. tó ń jẹ mínísítà tó ń jẹ kọmíṣánná tí ó sì mọ̀ pé ṣé ìwọ̀ pé ká máa lọ síbi sàárè kan lọ máa tọrọ nǹkan lọ́wọ́ òkú tó wà nù sàárè. tẹ ọ̀rọ̀ tọ̀hídì kọ́ ló yẹ ká máa rán mọ́nu sìn ká kọ́kọ́ rán bí mùsùlùmí ó ṣe dé báwà. àwọn àfáàníla tẹ̀là wọ́n ní tí gbogbo yín pátá bọ́lá ń bá torí káàkiri mínísírì tó yẹ kò tẹ̀ sí kiri yóò kàn ní mínísírì mọ̀ èyí tí sàgbàlẹ̀ wà ń bẹ̀. ọlọ́run wá wo gbogbo báwà gbogbo ìjọba ó kọ́ àwọn bọ́lá síta wọn ní kọ́ máa darí ìlú wọláhì tọrọ tọ̀hídì ò bá yé wọn wọn ò ní fi tó kéré dá wọn ò ní fi ṣàmàṣe fún ìsìlámù. wọ́n fẹ́ ṣe é ohun tí wọn ò mọ̀ nípa tọ̀híd ò ní jẹ́ kí wọ́n rí ṣe tí kì í bá ṣe bẹ́ẹ̀ ni báwọn ànábì ọlọ́run ṣe ń wá ń jíṣẹ́ fáwọn èèyàn ní pé wọ́n máa tẹ̀ mọ́ wọn létí ni pé establishing government ṣùgbọ́n àwọn òṣìṣẹ́ ńlá sọlọ́lá àlùfẹ́lẹ̀ nígbà tó wà ní mọ́tà fún wọn ọdún bíi mélòó kan tí ẹ̀ bá wọn sọ̀rọ̀ nǹkan kan ọ̀rọ̀ tọ̀híd ni ìgbà tó dé mẹ́dínà kò bá wọn dúpọ̀ pé establishing government ohun tọ́lọ̀ ní kókó wọn ó ń kọ́ wọn mọ́ṣáláṣí ó ń kọ́ wọn ní halkọ́ ìgbà tọ́rọ̀ yé wọn tán power automatically ní power máa bọ́ lọ́wọ́ kètèrí títọ̀ sí ìbáyé ẹ̀yìn mùsùlùmí ṣùgbọ́n tó ń lọ́wọ́ yìí pé wọ́n ń pè yín títọ̀ sí wọ́n ń pè yín títọ̀ tẹ́ ló jìlbáb wọ́n ń pè yín tó tẹ́ ìjókòó sílé ẹtọ́jú ilé ọkọ àwọn kiri ó ti gba ọ́fíìsì mọ́ àwọn ló ń ṣe gọ́ọ̀mẹ̀ntì tí wọ́n bá ń gba gọ́ọ̀mẹ̀ntì fún one million years sẹ́yìn bá gbọ́ ọ̀rọ̀ tòhídì yìí wàláhì ẹ̀ kú oríire táwa yẹn ò sí lọ́wọ́ wọn ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá gbọ́ tòhídì yìí gbogbo tí wọ́n ń lé tẹ́ ń lé tẹ́ ẹ lọ́ọ́ fẹ́ establish islam yìí islam tẹ́ ẹ fẹ́ establish ẹ̀ tí ì sí. àfáà ní ọlọ́run sọ o ó ní wàlọ́kọ́dà asinaati kúlẹ̀ ọmọọmọtìn rọ̀ṣúlà á ní ìbúdùlọ́ọ̀ wọ̀ kò síjọ kan tí kì í ṣe páwọ ọlọ́run ọba ti rán ànẹ́bì kan sí wọn pé kó bá wa jíṣẹ́ fún wọn iṣẹ́ ni establishing government kan ní priority àkọ́kọ́ priority lọ́dọ̀ ọlọ́run ọba ni pé kí ni kárí òun mọ̀ kárí òun sìn bóun ṣe paláṣẹ lóòótọ́ establishing government tó jẹ́ ti islam wọ́n máa ń ṣe àrànṣe tó léyìí ṣùgbọ́n mo fẹ́ pẹ́ gbọ́n kankan yé kì í ṣòun ni wọ́n ní ká bẹ̀rẹ̀ nǹkan tá à ń sọ nìyẹn ẹ jẹ́ ń fún yàtọ̀ ìjúwe kan láyé buhari àtìdí àgbọn tí ọ̀rọ̀ ti bí nàìjíríà ṣe rí ẹni tó fẹ́ tọ̀ gan a máa fáyà bí tóun sí àbẹ̀kọ́ ṣùgbọ́n ẹ wò gbà tí buhari àtìdí àgbọn lọ kí ló ṣẹlẹ̀ ṣáà padà sí bá a ṣe rí lọ́dà bá a padà ìyẹn ni pé ìjọba fẹ́ pọ̀ sí ṣe tí ò torí ẹ̀ ní yín wá nìyẹn. tó tá a bá establish muslim government sẹ́ni tó ponú ọ̀rọ̀ ẹ̀sìn tí ò lágbóyè sọ̀rọ̀ àwọn tó yẹ kó ń fúnra rẹ̀ fi lọ́lẹ̀ nínú ilé ẹ̀ kò fi lọ́lẹ̀ nínú ilé ẹ̀ ẹ rí nǹkan kan àti ẹ máa ṣe àwọn nǹkan tí wọ́n ní kẹ́ àwọn tí má ṣe ẹ fi ìpáyà ìjọba ẹ fi ta fún un ṣùgbọ́n yìí tó yẹ kẹ́ ẹ mójútó ní kọ̀rọ̀ ẹ nílé mójútó ẹ nílé mójútó inú ọ̀rọ̀ kan wá ń sìn ìjọba jonathan ò bá wa kọ̀ǹtrol ẹ̀ báwo la ṣe rí inú ilé wa tò sí ẹni tó bá fẹ́ mọ bí inú ilé mùsùlùmí ṣe rí ẹ lọ sí boarding school muslim schools ẹ lọ wo àwọn ọmọ yín tó wà ní boarding school ẹ wá rí i pé àwọn àbú yìí kàn lọ program ni o àwọn mú un jùlbáàbù wọn wọlé wọláhì wọn ọ̀sìn ọlọ́run bá fáwọn ọmọ wọn mo ti ọlọ́run bá búra aláwọn èèyàn tó ti teach ní boarding schools muslim schools mo ń sọ mi ń sọ̀rọ̀ pé schools wọn ti mix mùsùlùmí àti kẹfẹ́rí muslim schools ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ mọ tó síbi tóun gan sọ tóun belong sí adẹ̀ ń pariwo muslim government government ní ilé ẹ̀rọ orí ṣe bẹ́lẹ̀ òṣèlú kan so ibi tí wọ́n fẹ́ ká ti kọ́kọ́ establish muslim government orí igbá àyà wa tí wọ́n bá pinnu pé gbogbo ìtọ́lọ́wọ́ bá fi sí àrọ́wọ́tò ẹ̀ ohun tó paláṣẹ ò fẹ́ ṣe é tí ó mú kejì gbọ́ yín bẹ́ẹ̀ ó mú kẹta gbọ́ yín bẹ́ẹ̀ ọ̀rọ̀ tọ̀hìn má bọ́lọ́hún orogún tó bá yé gbogbo wa ẹ̀ ló táwà táwà máa bọ́ sí lọ́wọ́ automatically ni ìdúró ọlọ́run ọba ni ọ̀sẹ̀ yìí tẹ́ ẹ lẹ́ẹ̀ fẹ́ gbé páwà ẹ̀ fẹ́ tàbíṣì gọ́ọ̀mẹ̀ntì gbogbo ntọ́lọ́wọ́n bá ní kẹ́ mójútó lẹ́ẹ̀ dàwọ̀ wọ́n ní sóbèrè jókòó sílé ọkọ ó lọ́fíìsì ṣe pàtàkì jù tó ra fẹ́ tàbíṣì gọ́ọ̀mẹ̀ntì ta ló kájọ ìdítọ́nà ọ̀dọ̀fẹ́ rò rí zainab gazali tẹ́ ẹ bá kárí ẹ rántí ó ní dáwà lọ́kọ̀ wọn àkọ́kọ́ tẹ́ ẹ bá fẹ́ lọ́tún kà ara àwọn muslim government náà lé o ó ní dáwà lọ́kọ̀ wọn àkọ́kọ́ bẹ́ẹ̀ ni ìtumọ̀ dáwà lọ́kọ̀ mi àkọ́kọ́ ni pé tí mo bá ní mo fẹ́ jáde lọ pèpè sí islam tọkọ bá pàṣẹ pé kí n jókòó sínú ilé ta ló làṣẹ jíjáde yẹn ló làṣẹ bẹ́ẹ̀ ni ìyẹn ni pé kí ẹgbẹ́ torí ẹgbẹ́ ló ń gáàdì wọn ẹgbẹ́ bá láwọn fẹ́ lo ohun ètò tí kò ròdúwa fún ẹ lásàámẹ́ǹtì tọkọ bá ní kò sáyẹ ọkọ sọ sí ẹ ni ṣé yẹn ni ṣé yẹn yẹ irú muslim gọọmenti ẹ̀rẹ́ tábìlì yẹn òjíṣẹ́ ńlá sọ́lọ́ lọ́wọ́ àlùfẹ́lẹ̀ ẹni tí wọ́n wọ́n bá tó ní subhanallah kò ní pàṣẹ fúnyàwó ọmọrù tí ọmọrù sọ pé ìwọ ìyàwó mi kò sáyè lóbi wa ni rárá kò ní ìdájọ́ rẹ arábìnrin kan fẹ́ fún òjíṣẹ́ ńlá ní sẹ́dọ́kọ̀ sẹ́dọ́kọ̀ tó tó torí ọlọ́run ṣe ń ṣe ànábì tó ń sọ pé sọpọ̀ ẹ̀ mọ̀ sí sọpọ̀ ẹ̀ mọ̀ sí làwọn kan wá ní àwọn ti dá ẹgbẹ́ islam sílẹ̀ muslim government ni kó tabatọpa ní ìdúnkòròdú tẹ́tẹ́ bá ti lóyún gbà àárọ̀ ló ti tó lẹ́gbẹ́ ló ti fẹ́yàwó ìyẹn kì í ṣe islam ṣùgbọ́n kò sẹ́ni tí ó wù pé kí muslim gbàjọba ló fi dé pé ẹni tọrọ àtìdá ò bá yó irú àwọn ìsọkúsọ yẹn á máa jọ lójú pé àwòtọ́ ni àwọn ẹni yìí wọ́n fẹ́ establish muslim government torí tí wọ́n establish muslim government ẹ̀jẹ̀ máa wá sọ tí wọ́n ń tó ń kó bá wọn ò wá ní lè tako ní tó yẹ kí wọ́n tako ọmọ ìyá wa kan tí wọ́n lè rè fún ọ̀yà tẹ̀blú láìpẹ́ yìí oníṣòótọ́ ni wọ́n ń ṣe bí àmú lóòótọ́ ni wọ́n bí wọ́n lè rè ń ta tútí láàárọ̀ yìí orí bẹ́ẹ̀ ni kíra ni wọ́n ń ṣe bíbíà ẹni tó bá jẹ́ muslim government ló ń lé nǹkan máa rán mọ́ni pé unity unity unity torí pé kí ni ó ní ìdí pé kí gbogbo wọn tí wọ́n kó wọn kó lè débi ààyè ìjọba kò ní fẹ́ sọrú èyí tó ti wọn ò fẹ́ bọ́ ọlọ́run ò rán àmẹ́bí kan tó kú jíṣẹ́ lẹ́yìn ó fi jẹ́ pé iṣẹ́ tọ́lọ́run rán àmẹ́bí ọlọ́run ni pé jíṣẹ́ tọ̀wọ̀ ṣèdè fún wọn ọlọ́run ló máa establish ní sí gọ́ọ̀mẹ̀ntì ọ̀ká wá torí ipa afẹ́ dé gọ́ọ̀mẹ̀ntì ká da iṣẹ́ tọ̀wọ̀ ẹ má bá wọn ní bíbí àwí ẹ fi wọn sílẹ̀ kí wọ́n máa ṣe ohun tó pàtàkì náà ni pé kí mùsùlùmí àti dépò ó bí mùsùlùmí ló dépò tó ń pàṣẹ tí òṣèlú pa àwọn òkú mùsùlùmí ní nàìjíríà yìí gbogbo èyí tí wọ́n ní wọ́n ń kónú wọ́n ń kónú ṣé kiri yóò nípa ẹ̀rọ tó wà bẹ́ẹ̀ mùsùlùmí pọ̀ ń bẹ́ẹ̀ torí pé ohun tó yẹ kí wọ́n kọ́kọ́ mọ̀ fẹ́ kú tẹ́lẹ̀ kù kò sí fún wọn tó wọ́n rán wa létí wọ́n ní ọlọ́run lòun òun ò dá ìjọ kan kóun márùn-ún ànínẹ́bì kan sí wọn iṣẹ́ tóun sì ní kí wọ́n jẹ́ fún wọn òun náà ni iṣẹ́ tòhìn tá à ń jẹ́ fún yín yìí. ńlá sallallahu alayhi wa ó ní umirtu an uqatila nasa hatta yashhadu an la ilaha illallah wa anna muhammadan rasul. ولهذا كان الصحيح أن أول واجب يجب على المكلف شهادة أن لا إله إلا الله wọ́n ní ànábì wá wo هو tá à ń sọ yìí ó wá summarize gbogbo iṣẹ́ tọ́lọ́wọ́ bá ràn wá jẹ́ ó ní iṣẹ́ tọ́lọ́wọ́ bá ràn mí wá jẹ́ ni pé an òkọ́ tilẹ̀ náà kí n bá gbogbo àwọn èèyàn jà àfi ìgbà tí wọ́n bá gbàgbọ́ yìí pé láìláha ìlọ̀lá muhammed rasulillah ẹgbọ́ yé bíbá gbogbo èèyàn jà títí tí wọ́n fi gba láìlá ìlàlá muhammadu rasulillah gbọ́ kí ló túmọ̀ sí ṣé pé kiri yóò gbọdọ̀ wá nù lu wa àti kábẹ́ orí ẹ̀ rárá wọ́n ní tó túmọ̀ sí rèé pé tọ́lọ́hún bá establish àwa táwa bá ní àgbọ́yé tọ̀sí tọ́lọ́hún bá ti wá fi ẹsẹ̀ wa múlẹ̀ tá à ń dáṣẹ pa nínú wa tọ́lọ́hún ọba ṣe ní kápá gbogbo igbá tí wọ́n wà lórí ilẹ̀ ayé táwọn ò ní tẹ̀wọ̀ ṣíì amẹ́ríkà ni england ni russia ni ojúṣe wa ni pé ká wá mú islam lọ jẹ́ fún wọn bẹ̀ pé ẹ̀yin náà pé láìlá ilẹ̀lá muhammad rasulillah ẹni tó bá wá kọ̀ tó bá lóun ò ní gba islam ìjọba islam wọn máa wá impose ohun tá à ń pè ní jizya tó ti yé bíi tax á impose ẹ̀ lé wọn lórí pé wọ́n láti máa sọ́kọ̀ọ̀bà islam ká lè máa mójútó àwọn tó bá jẹ́ mùsùlùmí ńlẹ̀ wọn ṣùgbọ́n ní tó bá lóun ò pe kẹ́límà òun ò sì ní í gbà ká jíṣẹ́ ọlọ́run ọba fáwọn aráàlú òun àmẹ́bí nǹkan ọ̀túnlùhù àbárò wọn jagun. róòlù tó yẹ káwọn mùsùlùmí pè yẹn òun lamẹ́ríkà ń pè lágbàáyé lónìí. àwọn ọ̀rọ̀ àbẹ̀ nítorí tọ́lọ́run wọ́n ń pè pé amẹ́ríkà náà làwọn fẹ́ kó máa kọ̀ǹtúrò gbogbo àgbáńlá ayé ẹni tọ́lọ́run ọba ti rú ẹ̀ òun ni muhammed sọ́lọ́ àwa sì lọ́lọ́wọ́n bá ní kó ṣíwọ́ ọṣẹ́ yẹn fún ṣùgbọ́n tá a bá padà káwọn bí ọ̀rọ̀ sọ̀rọ̀ hìd wa a lè rí eléyìí jẹ́ so abẹ́ ọlọ́run ọba tóun jẹ́ kí ẹ̀mí wa padà síbi tó yẹ kó jẹ́ ìpìlẹ̀ ọ̀rọ̀ wa tó bá yanjú gbogbo ohun tá a fẹ́ tò lé ó ń bọ̀ wá yanjú tí yẹn yanjú wàláhì kò sí bẹ́ẹ̀ ṣe lé lé tó ọwọ́ yín ò ní tẹ̀ muslim government ní egypt muslim government ní algeria gbogbo ibi tí wọ́n ti fẹ́ establish muslim government tí wọn ò tó bá ànábì ṣe tò ó wọn ò lè rí ṣe ànábì kọ́kọ́ yanjú ọ̀rọ̀ tawhid ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ ní egypt àwọn tí ò lọ́rọ̀ tawhid yìí gbọ́yún gan-an ló pọ̀ jù nínú àwọn tó kọ́kọ́ ń pariwo muslim government muslim government tó ń gbà tí wọ́n wá níwọ̀n ní jẹ́ kí wọ́n débẹ̀ ẹ̀yin náà ń ṣẹlẹ̀ tóbìnrin tóbìnrin ni wọ́n dà sí títì àdẹ́kọ̀ọ́ wọn ni wọ́n ṣe demonstration nígbà tí wọ́n pa àwọn tán lè rí wọn tí ló kù tí wọ́n ṣe ń sìn wọ́n yin bọ́ǹbù bí. gbogbo eléyìí pátá ṣé bàmí ṣe ní ká jẹ́ṣẹ́ yìí rè é máa rí i pé ibi tí ọ̀rọ̀ ti wọ́ wá wọ̀láyé tó jìn ní tá a bá padà síbẹ̀ ọ̀rọ̀ ò lè tò. lẹ́bí náà gbọ́gbọ́n pé ká fogun bẹ̀rẹ̀ ogun kọ́ ló ti bẹ̀rẹ̀ ó kọ́kọ́ káwọn èèyàn ní tẹ̀wọ̀híd kó yanjú ìyẹn náà là ń bẹ ọlọ́run ọba pé kọ́lọ̀ ń kó yanjú nígbà yẹn nìkan wa. so um, the summary of my last words is that um, Allah the Almighty sent several prophets and messengers to mankind. And that it is not in all detail that these messengers and prophets uh, brought messages that agreed. The essence of their messages was the same, which is to call the people to the unification of Allah. but the details of their messages were not always the same. So why Allah the Almighty made unification of Allah the common thing of the messages He sent all those messengers and prophets with? Because unification of Allah should precede every other thing. It is the most fundamental of what Islam calls Muslims to. So this is why we who say we are calling to Islam should make the call to the unification of Allah, we should make it the main sense of our da'wah, of our call. If we leave that and run after uh, secondary matters, we will not achieve in those secondary matters, nor shall we have creeds which are in agreement with that which the Messenger came to deliver to the world. So I made examples of several Muslim groups today who have a noble purpose, the purpose of establishing government of Islam on the surface of the earth. But on account of not having started where the Prophet said we should always start, not calling to Tawheed, unification of Allah in all its ramifications, they have failed and they will continue to fail. Any person who does not understand what constitutes association of partners with Allah. Anything he says he wants to establish for Islam, he would be the one to work against that point. So, what the Prophet of Allah came to deliver for us as the main essence of his message is that we unify Allah and so the Prophet before him. Uh, on the last note, the Prophet said, I have been sent to mankind to fight everyone until they believe in La ilaha illallah. Then I explained. This does not mean that whoever does not accept Islam, that we should kill him. No. Uh, the practice of the messenger of that, he would send emissaries to the land to call them to Islam. Those who accepted Islam would be Muslims. Those who refused to accept Islam paid a tax to the Muslim nation. And that was all. But a situation where a ruler refuses to accept Islam and blocks the message of Islam and does not permit that Muslims come to preach to free his people from his uh, captivity. In such a situation, we should fight them until they either become Muslims or they allow Islam to be preached to whoever wants to hear the message of Islam. So this is emphasized that Tawheed Belief in the oneness of Allah is the most fundamental message that all the prophets of Allah came to deliver. So I beg Allah Almighty that uh, the little we've been able to remind you of, may Allah gather our minds upon it. Kọ́lọ́hún jẹ́ kẹ́mi wọ́rọ̀ mọ́ pàtàkì ohun tá à ń sọ yìí. Tó bá yé wa, Ọlọ́run ó ṣèlérí àrànṣe fún wa. Títẹ̀ òṣèlú bá yé wa, tá a bá dúró sábàlẹ̀ oògùn tá ń là ni o ọlọ́run má ṣiṣẹ́ wa láti dànù o. a máa fẹ́ dánu dúró ń bí gba correction then uh, question alẹ́sì lórí ẹ̀. àwọn tí wọ́n máa ń sọ pé àwọn ti sọ àwọn gbọ́dọ̀ ṣe ọlọ́run má jẹ́ ká jọ o. èyí táwọn bá sọ tábàlẹ́ ni pé wọ́n ṣàkíyèsí àwọn náà fẹ́ ṣìnà àdẹ̀fẹ́ asalaamualeykum sa. aleykum salaam wa rahmatulah. ẹgbẹ́ sẹ́yìn rẹ̀. Eh, tọ́mọ ń tẹ. naam. a ti fẹ́ nígbà kan pé ǹjẹ́ irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn ṣé a lè ni, wọ́n ní calcium bẹ̀tí bí mo ṣe pé nígbà yẹn ni pé a lè ni wọ́n ní calcium ó ṣe wá ṣẹlẹ̀ ti fẹ́ takora wọn ní etí mi kọtí mo fẹ́. correction ni ok ó jọ correction lóòótọ́ ẹ fún ẹni tó gbogbo alágbọ́dọ̀ rẹ̀ yà bí ẹni tó ń tẹyìn rìn tó ń sọ ní tó fẹ́ ṣẹlẹ̀ tí ò tí ì ṣẹlẹ̀ ẹ jẹ́ kí n bí rè nínú ṣírkù oríṣi mẹ́tẹ̀ẹ̀ta èwo lẹ́rù kókó sí. ẹnìkan ní ṣírkù rògbòdúrà pípa ó dà tí ìṣàlàyé fún sísàmì tán ní rògbòdúrà ṣírkù rògbòdìyà òun ni gbígbà ẹnìkan bẹ pẹ̀lú ọlọ́run tó ń bẹ dálé ayé àwọn tó ń tẹ ẹrìn sọ bẹ́ẹ̀ o àwọn náà sọ pé méjì lọ́lọ́run tó kì í ṣe rògbòdìyà àwọn kan dá àwọn ní ṣírkù síbà yẹn ló kọ̀ rẹ̀ báwo ló fi jẹ́ ṣírkù síbà ní wípé ohun tí ó ṣẹlẹ̀ lọ́la ń tó pamọ́ tó jẹ́ ẹ̀dá kan òyí ọlọ́run ọba nìkan lójú ẹ̀ tó o tó àáfà tó ní kó má bọ́ nù yàrá tó gbé ọpẹ́ tó gbé tìrì yan ìjáde tó lóun ò ń bẹ̀ ó ti ń kílèmù ìmọ̀ tí ó ṣẹlẹ̀ lọ́la tó jíṣẹ́ ọlọ́run bá ní ọlọ́run òfin mọ ẹnikẹ́ni tó ṣeré kò sí fàní. sísà wa ní mi sọ rí pé wọn kì í ṣe kètè rí tó bá jẹ́ pé mo sọ bẹ́ẹ̀ ẹ̀lú tíṣẹ́tíṣẹ́ ni ṣùgbọ́n mo mọ nǹkan tó pọ́sibù pẹ̀lẹ́ mo wọn ò ní di pèpè rí automatically láì jẹ́ pé akọ́kọ́ lọ ṣàlàyé ọ̀rọ̀ fún wọn. bí mo ṣe sọ nípa àwọn lọ́ọ̀yà mo ní ẹ̀ka sí common law kò tí ì di pèpè rí automatically. ó dìgbà tí ń bá lọ bá tó bọ́dà òfin kófin tá à ń practice yìí ṣẹ̀rí ọlọ́run ló máa ẹ̀ka tó wá ní ìdáàbọ̀ láì kọ́lọ̀ ń ṣàánú wa ìyẹn ń ṣe káfíìrì ṣùgbọ́n tó bá ní ṣẹ̀rí à generation wọn káfíìrì nìyẹn àbá ń tẹyìn rìn automatically kò di káfíìrì ṣùgbọ́n iṣẹ́ tó ń ṣe iṣẹ́ káfíìrì ni tó yé wa téèyàn tó di káfíìrì iṣẹ́ ọwọ́ ẹ̀ gbọ́dọ̀ jẹ́ iṣẹ́ káfíìrì àdìsọ́kàn ẹ̀ nípa yẹn ó gbọ́dọ̀ confam tó ti yé wípé ó gbàgbọ́ lóòótọ́ tó ti yé sí tọ́lù bí tó ń tẹyan rìn òun náà lọ tó lọ́jọ́ àfa innocently kò tí ẹ̀ mọ̀ pé kò bá ṣẹ̀rí ọlọ́run ọba mu torí wọ́n ní téèyàn fi ń jẹ́ àfa nírú àwọn kan wọ̀nyẹn òun náà wá kọ mọ́ṣẹ́ bọ́mọṣẹ́ bí ọmọṣẹ́ tẹ́lẹ̀ ṣe máa ń kọ́ gbágbé aṣọ pé ẹwà ti fẹ́ ràn tán àti bẹ́ẹ̀ kọ́ ni ó dìgbà tọrọ bá yé ní àgbà ọ̀gá kọ̀ọ̀hún ní kọ̀kúkọ̀ àti bẹ́ẹ̀ kọ́ ni àwọn náà máa ń kọ́ ilé yìí mọ́ iṣẹ́ lọ́dọ̀ àwọn àrùn tó kì í ṣe gbogbo ẹni tábàtà gbogbo pẹ́pẹ́ yẹn rìn àni á ò ti di káàkiri rárá wọ́n ní àwọn àfáà ní káṣí nǹkan tó ń pè ní ìkọ́ mẹ́tẹ̀lẹ̀ tó jà á wá àwọn àfáà sọ̀rọ̀ a pé dádì wọ́n lè máa ń tẹ èèyàn láti Ah, mùsùlùmí ti sọ̀rọ̀ ṣọ́ọ̀ṣì gbogbo wọn lọ a sì ní kinní lọ́wọ́ àwa ṣèé fún abala tó lè ti farapa nínú iṣẹ́ yẹn lẹ́yìn ìtàlàyé yẹn tá a ṣe tó bá kún rẹ́rẹ́ láwọn tó mọ̀rọ̀ tó mọ̀rọ̀ gbé kalẹ̀ tí ó fi wọn bá ṣe tó bá ní tó ìgbàgbọ́ tòun rọ̀ mọ́ o ìgbà náà la lè sọ pé káfíìn tó tó bá jẹ́ bẹ́ẹ̀ kọ́ ni ṣe sọ tẹ́lẹ̀ àdé pé tí mo sọ yẹn ẹ̀há dànù question number one now ṣé clear sísá ni alhamdulilah question number one. asalaamualeykum. aleykum salaam wa rahmatulahi wa barakatu. sorry summary of what I said is this. A person does not become a kafir on account on account of having done a deed attributable to kufr alone. That deed must be accompanied with a belief that also is attributable to kufr. So if a person plans to foresee the future. He becomes a Muslim doing the deed of a kafir. Up to when we go to explain to him that having such belief puts one out of Islam on account of so verses, so and so hadith if he obstinately insists on following that line of belief, it is then he becomes a kafir. But not before we've explained and established proofs against him. Yes, so that's the summary. Question number one, and number two. Number one, me. alaykum as-salam ẹ̀jẹ̀ lórí ọ̀rọ̀ mi gbóná sí ẹ̀kọ́ bèrè ní láti. mo ní ìbéèrè máa tó ń gbẹ́lẹ́wọ̀ fáwọn ọmọ kéékèèké náà àbí káwọn náà máa wò pé bóyá tútù mú ká mú mi gbóná ká fi wẹ̀. àbí ká mú tíì náà gbóná fẹ́rẹ́ wá. bárakàláhùn sí i. ẹ ṣeun ẹjọ́ ìṣe àtọ̀ díẹ̀ tó wà nù kámú àbí kápomi gbóná wẹ̀ àti ká fi iná àbí epo gbóná àbáwọn nǹkan wọ̀nyí ká fi ṣèwòsàn. tẹ́ ẹ bá wo omi gbóná tá a fi ń wẹ̀ kì í ṣe wípé a fi ń wá comfort fara ni ẹlòmíì gan tí kì í ṣe pé bóyá wọn lómi gbóná yẹn ṣàǹfààní ara ẹ òtútù ò bá lára mu ó kàn fẹ́ warm ó fẹ́ kí omi lọ́wọ́rọ́ so that ìṣẹ́jú márùn-ún mẹ́wàá tó wọ́n fi wẹ̀ yẹn kò ní bọ́ sí ìnira òun ló ṣe ń hìn tòmí gbóná ẹni tó mu tíì kì í ṣe pé ìwòsàn kan ló wà nínú títì yẹn gbóná bí ó ṣe pé ó wò pé tóun bá mu tí ìgbóná ó máa dín òtútù ara kù àyẹ̀bẹ̀kọ́ ni ìyẹn yàtọ̀ sí pé ká fẹ́ ti heat high temperature ká fẹ́ ti ṣe ìwòsàn ìyẹn ló wà nù iná àbí epo gbóná àbí ọ̀bẹ gbóná ká sọ pé ó jọ kéyù yàtọ̀ sí ká fẹ́ mu tíì àti ká fẹ́ tòmí gbóná wẹ̀ tókù. Bọ̀dẹ̀ obìnrin láti kì í sọ̀rọ̀ nípa pé káwọn náà ká má fẹ́ mú aṣọ pé ká fi a bá bímọ tán. Bẹ́ẹ̀ni. Ẹ̀hẹ̀n tó nǹkan tí mo fi jẹ́ kí n. Ẹ ṣeun. Ṣé tẹ bá rí aṣọ lé orí lantern tẹ fi ń lé ọmọ lára ṣé wọ́ǹpì lẹ́ ń wá? Ìwòsàn ni Secretary Difference tá a bá mu sí ìwò wa, àbẹ̀kọ́ ni tá a bá fẹ́ jẹ̀rẹ̀ tìta ni ẹ má jẹ́ òtútù wọ́ǹpì là ń wá, àbẹ̀kọ́ ni.

ẹgbọ́n kan títà sọ mo wà wúrà gan yí pé àwọn doctors gan wọn à ń recommend omi gbóná yẹn ẹ confam wọ́n lè ní kan bọ́ọ̀lù omi láti pa jams ẹ̀ tẹ̀ wá jẹ́ kó wọ́n kò sí pé omi tó ń gbọ́ná láéláé báwo yàrá ṣe máa ń sọ yẹn ẹ lọ bèrè àwọn doctors gan recommend ẹ̀ ẹni bá wà ní medical field fún confam àbí kó dẹ̀ dispute ẹ̀ nàmbà sáwọn alẹ́ kúrò sọ̀rọ̀ mo fẹ́ bẹ̀rẹ̀ um, lórí àwọn súfì. àwọn súfì. náà bisimilá. tí ọba ní súfì lẹ́dùn. naam. tó yà ìyànjọ́ ń gbélé. naam. mọ́ṣáláṣí tẹ̀ wà létí ẹ̀hún. naam. ẹni yẹn ló ń kírun. naam. ìwọ́n dẹ̀ mọ̀ pé ó máa ń pàṣẹ ok. lọ́jọ́ tó máa ṣe ń tọ́ máa ní àwọn ń fa. naam. kí kóyàn máa wà nínú òkùnkùn. naam. kó máa fa tẹ̀sán. ok. lóòótọ́ èèyàn mọ nǹkan tó ń sọ. ó máa ń ṣe nínú òkùnkùn. bóyá ọjọ́ ọ̀rọ̀ ṣẹlẹ̀ láàrin òun àtẹ̀yìn ó wá ń sọ lẹ́nu ara ẹ̀ wípé tóun bá fàṣẹ kan ọlọ́run á mú ẹ̀mí lọ fún ìwákàtí kan á máa di gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ hàn òun kódà àwọn tó bá gbàgbé ládùúgbò máa mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ bá wọn pàṣẹ kọ́ fi bímọ yẹn. ṣùgbọ́n ìgbà tó ń tọ́ láàrin ẹ̀ṣá ìgbà èdè ṣẹlẹ̀ láàrin wọn ọmọ bá wọn yanjú ẹ̀. wọ́n bùbù pé iṣẹ́ tóun ṣe ló jẹ́ kí òun wá kọ́ fi bí ọmọ. tí ò bá ń ṣe pé wọ́n ṣàbòsí sóun ni ọkùnrin lọmọ yẹn ò bá jẹ́ àbòsí tí ó àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ṣé tókè àwọn àti ìlẹ́yìn ẹ̀dá ti gbọ̀n ẹ̀ ṣé ìwọ lè máa yẹ ẹni wọn sàlámọ̀ sí pé ọ̀pá àti ìwé pé iṣẹ́ ọ̀rọ̀ yẹn ti ẹ̀wọ̀ ọ̀rọ̀ yẹn ti yàtọ̀ sí bóyá àṣẹṣe kú jù ó ti sọ nǹkan tó lè sọ́nà ọ̀ba ó ti pé òun náà kọ̀ọ̀kan ó tún sì wípé òun rí ọlọ́run nínú ẹ̀ ní òun tó ń bá sùn ṣé kí wọ́n yẹ ẹni yẹn ló ti fi hàn kí wọ́n má ṣẹ̀dá sí nǹkan ṣe mọ́ um, to start with lórí pé àáfàá kan pàṣẹ bí ó ń ó ń ka tẹ́síù nínú òkùnkùn títí a máa sọ pé tó bá jẹ́ pé ìgbàgbọ́ tó rí ni pé tẹ́síù fífà nínú òkùnkùn in particular ó lóore kan fífífa tẹ́síù níbi tí mọ́lẹ̀ bá wà. tí ò tó yẹn ni pé fífa nínú òkùnkùn yẹn ó lóore kan lórí fífa nínú ibi tí ìmọ́lẹ̀ bá wà tó bá jẹ́ ìgbàgbọ́ ẹ̀ yẹn àtúnṣe dídí à ìyẹn ò tí ì sọ di kèké rí ẹ máa gbọ́ mi yé o tó yẹ kan nu wá jíǹsì ó fẹ́ wá ní ẹ bá ń paná yẹn kí ló rí bẹ́ẹ̀ ni ìyẹn ò ṣe nǹkan kan ni pé pípa iná yẹn àlékún dáadáa kan wà ń bẹ àání tó bá jẹ́ bẹ́ẹ̀ ni àmẹ́bí ò ní gbàgbé láti jíṣẹ́ yẹn fún wa tó nǹkan tó ṣe yẹn dídé àní tó ti yé ṣùgbọ́n kò sí ìdí kèfè rí ṣùgbọ́n tó bá nígbàgbọ́ pé iná tó ń sá yẹn òun ń pa torí àwọn ẹ̀mí ọlọ́run kan tó ń wọlé wá ọ̀ṣùọ̀ ṣírùkù nìyẹn tá a bá ṣàlàyé yẹn fún un tó bá takú pé òun ń gba ọlọ́run lálejò òun ò sì fẹ́ kẹ́ rúbú ẹ̀ tó ti yé ó lè máa pa á lẹ́rìn wọláì àmọ́ àwọn àbá tí wọ́n ṣe á lọ fọ àwọn ọmọ kan kúrò lé kí ó kàn nílé rò ìyá wọn sì ó sì fẹ́ káwọn ọmọ òun kàwé ẹbí skul dẹ̀bí skul yẹn wọ́n á ní akéwọ́pẹ̀wé ni ìgbà táwọn ọmọ ní táwọn bá fẹ́ kírun mọ́gírèbà àti ìṣe àwọn á ní káwọn paná torí àwọn àǹjà báwọn kíjà mọ́ ìyá gan wa ní sọ́tọ́ èmi tí wọ́n rántí lọ fún àwọn ẹ̀yọ́ mo fi ọlọ́ọ̀bá ṣẹlẹ̀ rì ilé ike bàbá sílé ọlọ́ọ̀bá àtàbójú kúrò wọ́n wá parí ẹ̀ mọ́ wọn wọ́n lè má rán wọn àwọn olùkọ́ oníṣẹ́ tí wọ́n ń jẹ́ òsín táwọn ọmọ láwọn experience bẹ̀ díẹ̀ náà nìyẹn tó lẹ́yìn wá gbọ́rú eléyìí ìyẹn sọ ní ẹni káfíìn tí wọ́n bá ṣàlàyé ọ̀rọ̀ fún tó bá takú lórí ẹ̀ tó àfáǹfà tẹ́sí ní òkùnkùn kò tí ì jẹ́ nǹkan kan tó fi yé ṣùgbọ́n tó bá dé òkùnkùn yẹn ìgbàgbọ́ ẹ̀ ni pé ó ń mú dáadáa bá ìbádà tó ń ṣe ó ṣe bí dáa èyí tó lè sọ di káfíìn òun làwọn yìí káfíìn kú yẹn tó fi yé pé ó ń kílèmù ìmọ̀ ohun a bá ṣàlàyé ọ̀rọ̀ fún mo dẹ̀ fẹ́ ẹni tó máa yí ọ̀rọ̀ fún mọ̀ láti sọ pé a ti establish ẹ̀rí lé lórí ó yẹ kó tó àbí kó jù lọ. kí ni mo mí ìtọ́jú orí kọ́ ni mò ń sọ. àwọn àfáà tó kọ́ wa ní kéwú àwọn ò sí ẹ̀ka yín fún àfáà rárá àwọn ni wọ́n kọ́ yín kọ́ ìdá bóyá ẹ̀kan wọ yó àbẹ́ ẹ lọ orí yù ẹ wá dé lọ́sàn-án gan ẹni àfídà ti ń gbà gbogbo ń tẹ̀yìn gbé ń fún náà yìí òun ò sí ẹ̀ka yín fún àfáà tẹ́ ẹ bá jẹ́ balẹ̀ lẹ́tọ̀ọ́ sáàkì ìdánwò pé ṣẹlẹ̀ àti mọ̀ pọ́npọ́ ìdákọ̀ yìí ni. tó kò sí nǹkan kan tẹ́ ẹ fẹ́ sọ tó tẹ̀ máa fara balẹ̀ bọ̀ yín. tó àwọn àfáà tẹ́kọ́jẹ́ pé ẹni tá a máa ní kó establish evidence èyí ń tọ̀ ọ̀hún èèyàn tó kó pè láàfáà kan tóun náà fẹ́ lísìn pé ó yẹ kọ́rọ̀ yé jù mí lọ àti kọ́rọ̀ yé tó mi. kíró àwọn bẹ́ẹ̀ bá ṣàlàyé tó bá takú lórí ẹ̀ tá a fi rìn ni ó jẹ́gbọ́n wa ó jàbúrò wa kì í ṣe iṣu kí wàá ní ká fi bá káfíìn lò bá jẹ́ imam níbi tọ́lọ̀ ti ní kí sẹ̀rí àdúlẹ̀ dáadáa àwọn tó bá sílè nírú àwọn nǹkan báyìí ilé ẹjọ́ sẹ̀rí àní nǹkan tán máa ṣe fún ọ téèyàn bá ti ṣe rí dà kó kúrò ní ìhàn tó bá jẹ́ pẹ́sẹ̀ tó ṣẹ̀ òun kúrò ní islam ṣùgbọ́n serious bìyà ni tí wọ́n fẹ́ kó máa ràn wọ́n máa ń wọ́n lè exercise wọn ṣùgbọ́n bí táwa wà yìí à ní pápá àti ṣe gbogbo wọn yẹn tó wá ní tá lè ṣe tó tó bá jẹ́ wípé mímẹ̀ntẹ́ relationship pẹ̀lẹ́ yẹn ní lẹ́vù tí ò ní wọnú jù débi kó fẹ́ kó bá wa fúnra wa kíyàn àìní fẹ́ wọnú jù ni pé táwọn lọ lọ ilé lọ́dọ̀ ẹ̀ torí pé ẹ̀gbọ́n mi ni ó lè kópa àti táwọn ọmọ yìí lórí tó a ní jẹ́ kó dé lẹ́vù yẹn ọ̀tá bá maintain minimal relationship ti jẹ́ pé ó ṣeé ṣe kára àwọn ará ilé ẹ̀ àbáwọn ọmọ ẹ̀ pè kúrò ń bi aburú yẹn ó jọ bíi pé dáadáa nìyẹn ṣùgbọ́n tá a bá wà ńlẹ̀ islam àwọn ẹnu adájọ́ sẹ̀ríà wọ́n mọ nǹkan máa fi tíì kìrú àwọn tó bá rí bẹ́yẹn. sísè mi ṣó clear. bẹẹni paul stars tó bá ṣẹlẹ̀ ìgbà yẹn ẹ̀ ṣẹ̀wọ̀n pé àwọn súnfì tó bá bẹ̀ tó bá jẹ́ di àìsàn náà. tọ́jà ìgbà yìí nǹkan bẹ lórí ẹ̀sùn tọ̀mẹ́tẹ̀. àwọn máa ń fẹ́ ṣe ọ̀tà sí i ọmọ aláǹfààní àti kóyọ̀ ọ̀jọ́ láti sọ̀rọ̀ níwájú àwọn èèyàn ju àwa lọ bóyá ládùúgbò yàtọ̀ bí dájú ìgbà ẹ̀. bẹẹni. tí wọn ṣàkíyèsí pé bí wáàsí wọn oníṣe wáàsí. ok. tí máa kọ̀ndẹ́m súnmọ̀. náà. tí dé bá àwọn gbọgbọgbọ pé àwọn ọ̀nà máa ń fẹ́ yan oṣù náà máa ń fẹ́ pààyàn sí. wọ́n dẹ̀ máa ń fẹ́ kí ẹrù wọn dáadáa o. náà. ni wọ́n. oníkíní ni wọ́n. náà. tó tí téèyàn well wọn àfáàǹsì kankan ní ahajurul mọtẹlẹ ní máa ṣe hijrọ fáwọn tó bá takú lórí ìdídà àwọn tí wọn ní ká ṣe hijrọ fún àwọn náà làwọn tí mo sọ yìí pé a ti establish òdodo lé wọn lórí wọn kọ wọn gbà á bẹẹ ni àwọn àfáàní kì í ṣe pé ká má kàn nìkan kódà tí wọn bá sálámọ àlẹ má dáhùn sálámọ wọn láwọn tó bá jẹ́ pé àwọn tó tó establish evidence establish ẹ̀ lé wọn lórí wọ́n kú lórí bíbẹ̀ àwọn àlèpà wọn dì ìkìlọ̀ kọ̀ọ̀kan ni wọ́n ní pípa oníbídàsì àwùjọ máa ń dìtámìnì ẹ̀ ìgbà tá a máa ṣe ìgbà tá a ní ṣe tẹ́ ẹ bá wo ìpìlẹ̀ islam alùpùpù náà ni majority àwọn oníbídà minority ni wọ́n so wọ́n ní téèyàn bá pa wọ́n níbi tó ti jẹ́ pé èyí tó pọ̀ jù nínú aráàlú wọ́n wà lórí súnà ó mú àwọn náà tètè realize pé àwọn di àpasì látara pé àwọn ọ̀nà tí òótọ́ ni wọ́n á fẹ́ tètè pera wọn padà ṣùgbọ́n tó bá jẹ́ pé ibi tá a wà àwọn ni majority tó bá lè bá ìjọ kan ṣe wàá fẹ́ bá mi ṣe tó o bá ní bá kankan ṣe nínú àwọn ìjọ yìí ẹ̀yin tẹ́ ẹ gbọ́ súnà yìí ni minority àwọn àfáà kan ní lóòótọ́ àwọn tì kò ṣe wọ̀ wọ́n ní ṣùgbọ́n ó lo bẹ́tà kéèyàn ṣọ́ wọn bá lò ju pé kéèyàn pa wọ́n ti pátápátá lọ nírú environment yẹn tó clear sísá mi but ìpínlẹ̀ bá ṣe ní kátírì tó ní bídíà lẹ́yìn tá a bá ti establish ẹ̀rí lórí ni pé ká pátì tá a bá pátì òun náà á rí i tó máa pe ẹ̀mí ẹ̀ padà pé òun ti ya kúrò lẹ́gbẹ́ wọ́n ṣe pa òun ti but ibi tó jẹ́ pé minority nìyí bóyá ìfọ́rin kan jẹ́ pé mùsùlùmí ò tiẹ̀ sí ń bẹ̀ àwọn kọ̀ọ̀kan tí wọ́n tún láwọn gbọ́ ìpàdé sufi lọ fi jíṣẹ́ fún wọn tó bá lè fẹ́ pa gbogbo ẹni tó bá ti rìn lójú ọ̀nà sufi sì níbẹ̀ yẹn eventually àwọn tó yẹ kó lè guide gan ò ní rí wọn guide wọ́n ṣe nírú environment yẹn èèyàn aṣọ wọn pàtì ni ṣùgbọ́n àwọn tó jẹ́ àwọn onímọ̀ inú wọn bẹ́ẹ̀ ni wọ́n ní anytime kéèyàn má fi sàn pẹ̀lú kid gloves kéèyàn kọ́ mọ̀ pé akórira tí wọ́n ṣe àní tújúká sí wọn kódà tábàtẹ̀ dáhùn sálámà wọn kì í ṣe sálámà kan máa fẹ̀yìn sí wọn kọ́ ká lè jẹ́ kọ́mọ̀ pé inú wa ò yọ ọ́ sí táwọn ń ṣe. Question number three. Number four. The summary of the question is when we have people who are heretical in their beliefs, those who have beliefs that take one out of Islam, and they are relatives of ours, how do we deal with them? Do we just ostracize them? I say no not until someone of weight, someone uh, whom they are likely to consider worthy of preaching to them has done that preaching, explained the true position of things to them. If they refuse and obstinately remain upon that bid'ah, especially if it is a good bid'ah that takes one out of Islam, such as one believing that he holds meetings with Allah and that he can see uh, whether it is a male or a female child a particular sister is going to have, and that he can even determine the sex according to the questioner. When a person has such belief, the duty we have is to establish the truth upon him. After that has been done, if he insists, then he becomes a kafir. But how do, how do we respect people? in a land where Islam uh, has gained ground sufficiently that the Sharia rules, then the Sharia judges know how to treat such people. The one that deserves to be killed will be killed. The one that deserves to be ostracized, to be, ba- to be banished from the community, will be banished. When we act like that, then we, uh, we are allowed, if we are the majority and the people of Bid'ah are the minority, to ostracize to make them have a regime. But if we are the minority, the Muslims who are upon the Sunnah are the minority, and we still need to reach out to people to call them to the Allah. Then we do selective ostracizing. In other words, we maintain minimal relationship with them so as to be able to reach out to those of them who need to be corrected. Yes. Question number three now. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh àkókò tèmi pé ẹjọ́ bẹ́ẹ̀ bá ọ̀fà pé látara ìṣesí ọmọnìyàn kan ẹ̀rọ rí pé ẹ̀yìn yìí ó pẹ́ pẹ́ jẹ́ àwọn olójú. àwọn ló ń pè bẹ́ẹ̀. àwọn tí wọ́n sọ pé ní ṣíṣá yìí ilẹ̀ yorùbá tí wọ́n sọ pé mẹ́rẹ́ bíi àwọn alágbára àìjẹ́ nínú ìtọ́jà ìyá ò pé pẹ̀lú àwọn ìṣesí tí èèyàn rí pẹ̀lú ẹnu yìí wípé irú ìyọ̀bá yìí ẹnu yìí ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ sórí ọkùnrin yẹn ní nàìjíríà gan kéèyàn náà ń ṣe sílíkù sífà. láti la ọ̀fẹ́ rẹ̀ àkọ́kọ́ náà sẹ́wọ̀n pé mo ò bá ń pè nǹkan kan lájẹ̀ẹ́ àìbẹ́ẹ̀ kí ni súnmọ̀ ń tẹ̀? àìnù irọ́ àìnù ń ṣàjẹ́ àwọn tí yóò pè lájẹ́ ara méjì pé pé wọ́n lè ara ta náà yìí sílẹ̀ fún odi ẹyẹ àìbẹ̀kọ́ ni wọ́n a máa bò káàdì àìbẹ̀kọ́ wọ́n dẹ̀ máa ń jẹun èèyàn ni gbogbo ìyẹn yàtọ̀ sí àìnù ìdí tí mo ṣe bèrè pé kí ni súnà ń àmọ́ nínú àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti sọ lóko pa wọn á ló kà bàjẹ́ lòun èmi ò sí ìkàtírà àfa àmọ́ tó sọ pé ànábì ju ìta fi máa jẹ́ tó kì í wọ́n fún yìí ṣùgbọ́n tí wọ́n bá ní àjẹ́ wà èèmọ̀ èrè wà kíní kan wà àwọn òòrùn tó lè sí kí ni òjẹ́ lè sọ pé kò lè sí ni pé ọlọ́run jẹ́ pé yọra pé ẹ̀yà ọmọ àjọ̀nù àwa ò lè rí wọn àwọn náà sì onírúurú oríṣiríṣi ni wọ́n gbogbo àwọn nǹkan tó jẹ́ pé àbójú rí wọ́n dẹ̀ ń ṣẹ̀lú yẹn àwa gbàgbọ́ látara pọ́lọ́wọ́n bá sọ fún pé òun dáwọn àjọ̀nù àkàwọn mọ́ ìjọ kan náà tó ti yé sìn ṣùgbọ́n kíláàsì dá àjẹ́ mọ̀yà tó tó lérè láti dá ìlèrè mọ̀yàtọ̀ sí pé súnà sọ pé nǹkan báyìí báyìí báyìí ni ṣé ẹni tí kì í bá ṣe pé ojú rí tó ṣe é wájú adájọ́ pé ó ṣe nǹkan báyìí àwa ò ní kẹ́ ẹ jẹ́ kí gbàgbọ́ yín rọ̀ mọ́ àìjẹ́ ẹ máa má jẹ́ níbi tí ò ti tajẹ̀ bẹ́ẹ̀ ni títí sábàwò yìí tó bá wọ́n júlẹ̀ lójú wọn ni ó wà ní ẹgbẹ́ irú ìgbàgbọ́ yẹn wọ̀láì ó burú púpọ̀ ó bẹ́ẹ̀ pọ̀ nílẹ̀ yorùbá pé ẹni tí ò mọwọ́ tí ò mẹsẹ̀ wọ́n wa kó rọ̀ ẹni tó bá ṣẹ̀ wá tó fi ojú rí ṣẹ̀ wá tá a lè sọ nílé ẹjọ́ rí àti ó ṣe nǹkan báyìí tí mo fi ń bàjá ìyẹn la lè sọ pé àkókò àti òfò ṣùgbọ́n gbogbo ohun ìbá tó bá ti rí mi ó ń gbogbo àwọn nǹkan táwọn èèyàn máa ń tú sí pé ó ń júwe pé èèyàn jáde yẹn sẹ̀ríà ò pé lámì àjẹfà wa tó ń wù ẹ̀dá kan má gba ọ̀ràn yẹn gbọ́ tẹgbọ́ títà tó ń béèrè question tẹgbọ́ fúra ó dìgbà tẹ́ni tí wọ́n ń tò lájẹ́ bá ṣe nǹkan kan tí sẹ̀ríà fẹ́ pé ọ̀ràn ni kò sọ pé ó dáràn. bọ̀ sámà ń kọ́. àlẹ́ fún mi. wọ́n lè ń pe irú ẹ̀ nìyẹn yàtọ̀ lórí àwọn irú ìṣesí tí ẹ sọ pé àwọn àfáà tó ń ta iṣẹ́ yẹn tó ẹ fún máa ń ṣe bí ká máa fa tẹ́bí ní àwọn oríṣiríṣi àwọn kan báyẹn ṣá hmm. ẹ pé èyí ti ká mọ́ ẹ pé èyí ò lè ní àyè lágbègbè wọn sọ. ṣé ìwọ́n pa tẹ́bí kò sọ́dà jẹ́ kò lè sọ́ di kèfèrí wa kì í lo ẹ́bíù torí pé òjíṣẹ́ ńlá ìka ẹ̀yìn máa kà subhanallah alhamdulilah allah ṣé kí ó sì àwọn tí wọ́n láwọn lè kà á àtọ́gẹ̀dẹ̀ kètò rí ṣùgbọ́n ìṣesí àwa kì ṣe àdẹ̀ ẹ̀ńkọ́rì téèyàn máa lò ó tó ti ṣùgbọ́n kò fà fà kan tó gbogbo ẹgbẹ́ tó ń fa tẹ́sí o ó ti di káàtó àbí ṣòro rárá ṣé ẹ̀ clear now ẹni tó bá wá ń ṣe ó ń rìn máwọn àbá tí wọ́n máa ń fa nǹkan mo ti dáhùn ìbéèrè tó jọ ń sìn wípé a ní ìpè ní káàtó káàtì rí nǹkan kan pàtó tó ṣe bóyá ẹni tó ń gbọ́ nǹkan ẹgbẹ́ bẹ́ẹ̀ ẹ bá àtẹlẹwọ́ ọmọdé nú ẹ̀ àmọ́ rẹ̀ pẹ̀lú olóhùn tá a rí kì í ṣe torí pa ti ṣàkíyèsí pé lórí òru tó bá ti jí agbáge aṣàlùwàlá àtìlẹ̀kùn mọ́lí nínú náà ti lóyún à ó láti jẹ́ pé wà nírú yẹn kọ́ tó kílẹ̀ sísà mi. bẹ́ẹ̀ sà ah, ah. á. àmì Question number four. Alayhi salam wa rahmatullah. Ẹnu síkà ẹ̀ máa. Àbí Mike máa ń pè. Question mi lórí Greek and uh, establishment of uh, Islamic government. Naam. Nígbà tí ẹ ń sọ̀rọ̀. Naam. Ẹyin the most important thing is pé àwọn ọkọ̀ establish that we that this ara in our life. bẹ apẹẹrẹ irú sòsáìtì tá wà yìí a ní àwọn ẹkún gọọmì ó lè jẹ lára àwọn mùsùlùmí náà tó lápò púpọ̀ àti lára àwọn kékeré àǹdí a ní ti ẹ̀kọ́ ara àwọn mùsùlùmí gbìyànjú rẹ pé tàwọn ìgbìyànjú sì ń lọ síwájú omi wọn sì gbìyànjú lórí ẹ̀. ní so báwo la ṣe fẹ́ ṣe láwọn èrò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbé sàwọn ìgbò máa lọ síwájú bọ̀ àwọn gọ́ọ̀mẹ̀ntì ò dé. àpẹẹrẹ jẹ́ kí n sọ fún un bí láti ẹ̀ gọ́ọ̀mẹ̀ntì wọ́n tẹ̀lé ní kùtù mọ̀ wá tó yẹ pé àwọn ọmọdé láti ilé tí ìsìlámù wà lára wọn díẹ̀ tó ń bá ń bọ̀ láti iléèwé láàárọ̀ wọn á lò ìjà tó bá dẹ̀ tó bá dé tọ́ba dẹ̀ ń lọ náà wọn bá ti tẹ́jú fún wọn wọ̀ bọ́ ìmọ̀ ìfú tẹ̀lẹ̀ yẹ pé pípì yẹn bó ṣe ń bọ̀ láti skul lọ́jọ́ yẹn ń lọ ọmọ yẹn bó ṣe bẹ̀rẹ̀ sí embarrass yẹn ní fún ní tọ́ba dé skul kó wá bá òun after àdéhùn ló pọ̀ wọ́n fọ́ níṣẹ́ mo dé ìdáwọn aṣọ́gun yín ibi táwọ̀ sábà tí àní ibi tí di general way tó ṣẹlẹ̀. ọ̀fẹ́. fọ báwo tí kí n kí a lè ṣe irú gọ́ọ̀mẹ̀ntì àwa oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ ló ń ṣẹlẹ̀ ní gọ́ọ̀mẹ̀ntì. so what do we do. yasula ọ̀fẹ́rẹ́ torí um, iṣẹ́ mùsùlùmí kì í ṣe jára kan kó o fi abala kan sílẹ̀ àti ìfọ̀yín ṣùgbọ́n wọ́n máa ń pè kankan ní priority wípé one comes then another comes next. ó ti jẹ́ pé tí méjèèjì ò bá ṣe é kó papọ̀ èyí tó kọ́kọ́ ṣáájú yẹn lèèyàn akọ́kọ́ tẹra mọ́ pé káṣí ẹ̀ kọ́kọ́ rí eléyìí yanjú tó bá dé lẹ́yìn nìkan la rí yanjú déwájú ọlọ́run ọba adúgbẹ́fọlọ́run. so tá a bá ń sọ wípé tọ̀ we are not saying wípé àfẹ́ kí mùsùlùmí gbé páwà ṣùgbọ́n mùsùlùmí tí ò gbẹ́sẹ̀ wọ̀ sí ìwé tó lẹ́yìn wá páwà ọlọ́fẹ́ ràn ṣe nǹkan tó yẹn fẹ́ ràn ṣe ìyá tó kọ́kọ́ fún ayé náà. But the politician will try to help of Islam to get to power. Wọ́n ti fi pé ìbò mùsùlùmí làwọn ní torí Islam làwọn fẹ́ ṣe bẹ́ẹ̀. Tí wọ́n bá dẹ̀rùn iṣẹ́ tara wọn ni wọ́n ń jẹ́ ìgbà wa ń sọ kì í ṣe pé bóyá àfẹ́ kí muslim dé power but àwa ń sọ wípé ẹni pé dé power torí islam ohun tó kọ́kọ́ ṣọ̀ràn ọ̀yàn tó tó gbọ́ ní akọ́kọ́ treat àti tọ̀ọ̀ṣe ẹ jẹ́ kí n wá padà sí examples tí àwọn ohun fún wa yìí wọ́n ní lọ́pọ̀lọpọ̀ schools wọ́n victimize àwọn mùsùlùmí tí bẹ́ẹ̀ náà ẹ̀rọ ẹ̀kọ́ last year lagos state government uh, commissioner for education nígbà tó ṣe àwọn òfin kan lórí hijab tí ò jẹ́ ọ̀ràn táwọn èèyàn criticize ẹ̀ ǹjẹ́ ọ̀ràn ti comment ẹ̀ tó lẹ́yìn tó bá fẹ́ dress bẹ́sì ẹ̀ ti pa láṣẹ constitutory kwesta louis heritage school tí ọ̀ràn ti mo wá ronú pé ọ̀rọ̀ onílàákàyè ni kódà tá a bá gbàtẹ́ ń tó ń sọ ọ́ àwa wo múlí school jẹ́ pé gọ́ọ̀mẹ̀ntì kan ló ń kọ̀ǹtrol ẹ̀ ẹ tọ́ka muslim school mẹ́ta fún mi lẹ́kọ̀ọ́ ìhùmù mo mọ̀ pé wọ́n ní dín lọ́gọ́rùn-ún tó dé tọmọ yín bá lo ní kọ́ọ̀bù lọ́wọ́ bẹ́ẹ̀ wọn nínú padà sílé ní kọ́ọ̀bù pọ̀ ok ẹ̀rọ ní kọ́ọ̀bù kúrò tọmọ yín bá lo jù jáde ní sáfù sáàzì ń lò yìí fún wọn nínú padà sílé ẹ tọ́ka ẹ̀fún mi. which means tí káfíìn bá ń takò islam la máa ń dùfẹ́ àwa fúnra wa muslim government tá a la ìṣúná sí ìṣẹ̀lẹ̀ nínú olówó àgbàtí mi ìṣẹ̀dá nìyẹn. so aláàbẹ̀jà fún islam èmi àdú àti ìrẹ́jì láti establish ní pé ọlọ́run ń establish irú àwọn ọ̀rẹ́ wọn lọ àrìlà nípa sẹ́ni pé um, wọ́n ti rí láti higher establishment yìí ó ní. وعد الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الارض ọlọ́run lòun ṣèlérí fáwọn tí wọ́n gba òun gbọ́ nítorí dodo tí wọ́n dẹ̀ ń ṣe tóun pa láṣẹ wípé lẹ́yẹ̀dáhìnfẹ́nàhún ṣe ard òun máa establish wọn lórí ilẹ̀ ṣé mi tó jẹ́ pé orí pages paper ni mo ti ń jẹ́ mùsùlùmí torí pé wọ́n lọ́mọ mùsùlùmí kù kọ́kọ́ wà lórí hijab ni mo ń gbé ẹ̀ṣẹ́ ọmọ ti bẹ́ẹ̀ ń ilé èmi gan ń bàjẹ́ pé jù báàbò ti pọ̀ jù ṣẹ́ńtẹ́rẹ́ establish islamic government nìyẹn so ó ohun tá à ń sọ gan ni wípé sẹ̀ríà káwa gan kọ́kọ́ fi kọ́ wa títọ̀ ìdè yanjú gbogbo ẹni tó bá lóun fẹ́ lọ sí power á wà á fi yé wípé seek that power without throwing away your tawhid téèyàn bá wá lóun fẹ́ di gọ́vnọ̀ wọ́n wá nínú pátì yìí èèyàn ò lè débẹ̀ tí ò bá kọ́kọ́ lọ mulẹ̀ níwájú aláàfin níwájú ọ̀ni wọ́n á jọ mu omi kan gẹ́gẹ́ bí ọmọ òdùdúrà pé kí n sì wọ́n á jọ múlẹ̀ nímúlẹ̀ shirk àwọn máa sọ fún pé eléyìí ò dá sí ìdùlọ àwọn tó fẹ́ establish government kí wọ́n máa sọ fún wọn wọ́n á ní ṣètí ká ti débẹ̀ ni gbogbo báwa ń sọ nìyẹn pé àwa ò ní fẹ́ kí tó ẹ̀hídìí dà wó torí bá a fẹ́ establish government if the two can go together ọkùnrin àwọn lọ́wọ́ tí kan ò bá ṣe papọ̀ mọ́tòjì tó ẹ̀hídìí wa ni kó má bọ̀ káwọn amójútó ìtọ́lọ́ máa dúró pé ah, àkílódé ẹ̀rí nigerian government tí yìí sí àná ọlọ́run bá mi ìbátọ́lọ́run fún mi ṣe nínú ilé mi mo try ìyàwó mi ń lo jìlbá bó ṣe pàṣẹ àwọn ọmọ òṣìhòhò lẹ̀ gbogbo tó pa á láṣẹ là ń ṣe èyí tó ní ká lé yẹn ni tá a bá lágbára ẹ̀ afẹ́ ṣe nígbà tí pọ̀ wá kà èyí tí pákà èyí tí pákà yẹn lè ní pé ẹ wà sí ìfúyà pẹ̀lú ẹ ẹ lọ sáà muslim school torí ti ṣẹlẹ̀ a rí ibi ti ní òkè agbẹ́yẹ tòun débi pé òun máa láwọn àwọn lòjù dáàbò but ó ní optional ni muslim school ní o ó wá ṣe jilbab ní optional àwọn kan wá ń bí léèrè wọn ní ìwọ tiẹ̀ try ìwọ gba jilbab lé but kí ló dé tó ṣe ní optional ṣé optional ọlọ́run bá pè ní quran àwọn ìlú ẹ̀ ló máa dìṣẹ́ wọn ní wọn tako islam àwọn fẹ́ bá catholic ẹ̀jẹ̀ ká ṣe demonstration and wàláì ẹ ti ṣe ọ̀rọ̀ it is putting the horse before the cat. tó ń wọ àlàyé nìyẹn kọ́lọ̀ ń ṣàánú wa question number five. Oh, translation. Okay, please. Our mother asked concerning what I just said now that calling people to the oneness of Allah comes before everything else. She called our attention to something which is happening in our midst truly that we have many areas of our daily life where we are being prosecuted just on account of wanting to adhere to Islam. So she asked, shall we fold our arms and say we are going to hate and not give assistance to Muslims who need help in such areas? So my answer is that Islam is a road that ought to be pushed totality. We don't want to fragment it such that we push apart and neglect apart. However, in all things done, we have a scale of priorities. We prioritize what must come first. What the brought first was calling the minds of the people to the correctness and soundness of the creed. That must come before anything else. If other things can go with it, alhamdulillah. But if one must suffer then it should not be to him that suffers. And I say, our brothers need power. Yes, long as they can do so, not on the condition of sacrificing their tawheed, we back them. If, for example, a person says he seeks political power, and to do so, he has to do it under the platform of democracy, he has to enter into some secret society because they say they do these things in politics in order to reach that position. And he claims you only seek that to defend Islam. We tell him no. Your Tawheed has suffered before you even get to the destination. You can't be assisting Islam with what is against Islam. So that's the summary of what I just said. Question number number five. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ẹ jẹ́ ẹ jẹ́ kí n sáré mọ́nà sí irú pèsè tí àwọn sísá wa béèrè yẹn tí bá wá ṣẹlẹ̀ tí a máa sọ pé àwọn ọmọ yẹn ò kàn wá ni no ìṣèpọ̀rọ̀ wọn ò kàn wá ọkàn wá we will take the steps tó bá yẹ ká take kí ni steps a máa take àwọn ọmọ ìyá wa tí wọ́n láwọn wà ní position wọ́n nítorí islam làwọn ṣe lọ àwọn náà la máa lọ bá of course àwọn náà la máa lọ bá pápẹ̀júwe ẹnìkan lóun fẹ́ ṣiṣẹ́ ní bank àwa kì í lọ gbogbo iṣẹ́ ẹ̀dẹ̀ rìbáyìn ọlọ́run ṣe lé wọ̀ ó ní pọ̀ tí ò bá sí muslims ń bẹ̀ àwọn ìyá kan máa jẹ wá ó ṣe jẹ́ pé gbòdì máa fi ságbọn ó lọ sẹ́run islam lọ́wọ́ fine tá a bá gbọ́dọ̀ lọ pé àwọn bankers o àwọn tó bá múra hajj hàn kì í fún wọn ní foreign exchange wọn ti ṣe discrimination tá a máa lọ bá èèyàn mu tá a máa lọ bá. irú ọmọ ìyá tó nítorí islam ló ń ṣe wà bẹ́ẹ̀ la máa lọ bá a. òun ló sọ pé ẹ̀dá ìyàkọ́ òun ò má ìkó òun má jẹ nínú àgbọn yẹn. tó àwọn ọmọ ìyá tó nítorí islam làwọn ṣe ń lọ sí politics. gbogbo ìmùlẹ̀ táwọn bá wọn múlẹ̀ ó bẹ̀rẹ̀ kí mùsùlùmí bá mu táwọn bá wọn mu wọn nítorí islam ni. gbogbo ọ gbogbo ní democracy táwọn bá wọn kọ wípé the government of the people for the people according to the wish of the people not according to the wish of allah gbogbo ẹ̀ wọ́n ní torí islam ní fine ọ̀rọ̀ islam ti wá délẹ̀ o ẹ̀dá fún ẹ̀bá wa dá sí ẹ ṣáà nítorí ẹ̀dá ṣe lọ ẹ̀bá wa dá sí but wọ́n lọ́ọ̀hìn àwọn mọ̀ nínú ẹ̀yìn wọn pé àwọn fi islam gbẹ ṣe pẹ̀lú wọn orí islam kọ wọ́n fi islam gbẹ ṣe dé position yẹn ni tó bá jẹ́ torí islam jẹ́ ká wo bí ọ̀gbọ́n ṣe mọ islam yẹn tó ohun téèyàn fẹ́ dìfẹ́ǹ ẹgbẹ́ yẹn àkọ́kọ́ kọ́ kò kankan nípa islam yìí tó fi jáde yunifásitì ìgbà tó fẹ́ wọ politics wọn tá àwọn muslims ló tẹ̀sán àwọn adáfẹ́ ẹ̀yin mùsùlùmí ni mo ń lọ ṣe ẹ̀ má islam kí ló fẹ́ lọ sí ìmọ̀ islam tó tó bá débẹ̀ lọ́dọ̀ wá ní òkú tó bá ti kú ẹ máa tún sọ́nà mẹ́rin kọ́ gbé kan sílé àná ẹ̀ tó wá ní òun fẹ́ ṣe muslim pẹ̀lú òun ẹ wá ní àkómọ islam kó ẹ ṣe mọ̀ kó islam. so bó àwọn sábà ti ní wọ́n victimize àwọn àti àwọn ọmọ ìyá wa just a week ago nǹkan kan ṣẹlẹ̀ tó dìde ká pe àwọn lawyers láàrin wa àwọn tó mọ incident yẹn ẹni méjì ni mo pè ní àwọn ọmọ ìyá wa ìgbà tó fẹ́ respond wọ́n wá kódà wọ́n pe sista kan tó jọ̀gà wọn ní ìlú mi wọn àgbọ́yé wọn ò lo hijab wọn ò lo hijab wọ́n lu wọ́n wọ step wọ́n wọ step ọ̀hún eh, sókèlàs rẹ̀ máa ń pè é àwọn brothers yìí àwọn méjèèjì tẹ̀lẹ̀rẹ́ wọ́n sọ fún pé àwọn ńlá ti ṣe ọ̀gá àwọn lọ́wọ́ torí títí ìsìn bá ju agbára àwọn lọ àwa lọ sí ìdìmú láti rí ọmọ ìyá wa yìí bí mo ṣe rí wọn sàlámù alẹ́kùn wọn ni ustaz ọ̀gá àwọn rè mo kí sísá yìí wọ́n ṣe bẹ́ẹ̀ tó fẹ́ ṣe fún wa àbúrò ń bẹ́ẹ̀. now mi ì sọ pé torí pé sísà yóò nu zimbab tó ṣe ń dá sí i ó nítorí islam ló ń ṣe kalọ́ ó dẹ̀ fẹ́ ran islam lọ́wọ́ tó bá déwájú ọlọ́kan tó ṣe pé òun ti gbàgbá nítorí ilọ́ọ̀ ni ó fún ọlọ́run ọbẹ̀ ṣùgbọ́n mi ò ní torí pé mo fẹ́ pé pé pòlíṣẹ́ ìmọ̀ ọlọ́run sísà ó ní ìdìbò zimbab tani tí máa bá ṣàlàyé wájú ọlọ́run tó ìmọ̀láwọn ní òdẹ̀dẹ̀ bọ́ lọ́wọ́ wa àgbẹ̀dẹ̀ jẹ́ ó bọ́ àní sọ pé torí pa fẹ́ àwùjọ lọ́wọ́ gbogbo tí ọlọ́run pa wá láṣẹ ká wá dájú ká nítorí purpose wa islam the end does not justify the means the means must be right. tá a bá ní end yẹn jọ ti dé tá a bá kú láàrin lójú tọ́lọ́run bá ti wá a ní ah, ojú ọ̀nà náà la wà èyí tá a lè ṣe náà la ṣe yìí. ṣùgbọ́n ká wá dájú bò ká nítorí eventually tẹ́ ẹ̀ bá wá rí end yẹn dé ẹ pàdánù ọ̀nà méjì ẹ̀rí tẹ̀ wọ́n àrí ẹ̀rọ náà ọba òde ọlọ́mọdé pín ẹ̀ṣẹ̀lẹ̀ sí wa. yes question number five. five. Maybe that should be the last question, please. So have enough time to prepare for uh, Google. Yes, question number five. Uh, is Ìbéèrè mi lórí Anfield Eliza tí irun ṣé tọ́súnà àbí kò tọ́súnà? In pẹ̀lú rìláṣà tí n bá gbọ́ yé kẹ́míkà kan ni tó máa ń sọ́kùnrin irun. Bẹ́ẹ̀ni, téèyàn bá wà you mọ́ after a long time on the proof ó máa replace ẹ̀ pẹ̀lú irun tó wà lórí ẹni yẹn. now ẹni bá fẹ́ cram ẹ lọ sí orí site ibi táwọn àfáà tẹ́lẹ̀ ti ti ń dáhùn question yẹn ohun tí wọ́n ṣe léèwọ̀ ní nǹkan tó bá jẹ́ pé ó ń change lóògùn ara àti permanently èyí tó bá jẹ́ pé temporarily ni jẹ́ pé tí wọ́n bá ti stop nǹkan yẹn ara yẹn á padà sí ipò ẹ̀ wọn ò sí léwọ̀ lèmi náà ṣe máa ń sọ wípé mi mọ nǹkan tó ṣe léwọ̀ ṣùgbọ́n tẹ́mi rẹ̀ bá kọ́ mo bẹ̀ ń torí tọ́lọ́run ọ̀rọ̀ tí mo sọ kì í ṣe hadith anabi basis ni pé ṣé nǹkan yìí change nípa ẹ̀ permanently àti kò change ẹ̀ permanently làwọn àfáàsì ni tí ò bá change ẹ̀ permanently àwọn ọmọ kan tó ṣe léwọ̀ ṣẹ́ṣẹ́ ó kàn pọ́pì náà ẹ̀ ni. àbú ó wá fà á pé. Um, tó bá dé pé conviction àbú nìyẹn tó ń jẹ tó bá dé pé káàbù àgbèrè pẹ̀lú ìsáàbù ọ̀sẹ̀ yẹn ṣàlàyé tí mo ṣe yìí tó ti yé eh, ẹ wo àpèjúwe àwọn cream tó máa ń jẹ́ kára jọ̀lọ̀ ẹni tọ́lọ̀ ń bá tó ní dry skin tó bá ń lo cream yẹn ó ṣe ṣe kára ẹ máa kó máa smooth ọ̀tọ́ bá tọ̀ ọ̀pẹ kí ló máa ṣẹlẹ̀ á padà ṣe wà tẹ́lẹ̀. tá a bá so gbélé ilé wọ̀ ó yẹ ká ṣe náà lè wọ̀ fún mm-hmm. ṣùgbọ́n píríncípù yẹn ni pé ṣé kò tún ìdíkì ní permanently àwọn àfa ní kò sí nǹkan tó rán pẹ̀lú ẹ̀ bá wá ní lórí ẹ̀ màá tẹ̀ yìí takora náà fún mù tó bá ti lóun ò fẹ́ ṣe orí ìṣẹ́fẹ́ fún un. orí kàkà yẹn ló máa ẹ̀rọ ọba ẹ̀sẹ̀ dúró tẹ̀rí ọ̀ṣọ́ ọ̀ṣọ́ bó ṣe lè fẹ́ṣọ́ káwọn èèyàn láìpẹ́ ìforúta tẹ́ni tó ní tó bá ní òòrùn ẹ̀ àrí ẹ̀ àti ìfọ́kùn gbọ̀ngàn tí orí sì tó bèrè igun mọ́lẹ̀ pátápátá ní ìrọ̀pọ̀kùn kankan máa láìpẹ́ bọ́tà bá rẹ̀ ìdúrà ní ó mú ìyẹn gan-an ló máa jẹ́ kó ń gba tiẹ̀ torí ọlọ́run rẹ̀ ṣe ẹ tó mọ́kọ̀ọ̀bù wà bú àdùmáyà ẹ tó ti tẹ́rí tá a bá ti rántí tó mariam afọwọ́sẹ́ ìbádà ni tẹ́tírísì ẹnìkan rẹ̀ lọ́wọ́ bá ti ṣe olórí tó fẹ́ ká wá ìyọnú ẹ̀ ká wá ìyọnú òun látara pé à ń wá ìyọnú ẹ̀ tí nǹkan tó ń béèrè ò bá ti jẹ́ nǹkan tó takò òfin ọlọ́run ẹ ṣe tó tó bá ní kẹ́ ẹ sílẹ̀ tó ń wò láìpẹ́ ẹ má ṣe mọ́ tẹ́gbọ́n mú tẹ́gbọ́n question so we can have enough time láti pèsè àfọ̀nrúhò ẹjọ́ torí tọ́lọ́wọ́n ọba àwọn tó yẹ kí wọ́n bá wa mú ilẹ̀ gbígbá máa bá wa announce tó bá ti jẹ́ last saturday of the month ó gbọ́dọ̀ pé coming one ní àbí so ó lè ṣe coming sunday kò ní sí halkọ ṣẹgbọ́ ó tún di two weeks time lágbára ọlọ́run jazakumullah fẹrẹ ọlọmọṣà ìgbà ní ìbàdàn fún wa èyí tó pọ̀ nù táàmù kọlọmọṣà ìpa kó wá rẹ̀ ní wa láti tẹ̀lé èyí tá a rí tẹ̀lé ọlọ́dà kò má ju ìjọba lójú o kí ọlọ́run ọba kó jọ lè jẹ́ ẹ̀gbáǹpù bó ṣe yẹ kí mùsùlùmí ń rí ká fi ìwà ṣe ẹ̀gbáǹpù dáadáa káwọn mí lè fẹ́ jọ wá ọ̀làlá ilaha illallah subhanahu wa ta'ala ashhadu an la ilaha illa anhu astaghfiruka wa atubu